اشرح لي صدري ويسر لي نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد سلام الله عليكم ورحمته وبركاته السلام الله وبركاته ní àkókò tí a wà yìí àti àyè tí a wà yìí àkókò oríire àkókò ìbùkún àtún wá wà ní ààyè oríire bákan náà ó tún wá jẹ́ ààyè ìbùkún àtún wá ń ṣiṣẹ́ kan lọ́wọ́ tó jẹ́ sí pé iṣẹ́ náà gangan fúnra rẹ̀ iṣẹ́ ìbùkún ni àtún wá ń sọ jáde lẹ́nu ń jáde lórí ahọ́n wa ọ̀rọ̀ tí èèyàn máa ń sọ tí èèyàn fi máa ń ní ìbùkún láyé àti ní àlùkìyàmọ̀ ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba lórí àwọn orí alájẹ́sọ lẹ́yìn ilé abẹ́lọ́run ọba ọba alágbára jùlọ òun náà ni ọba aláàánú jùlọ òun náà sì ni ọba tó ní gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀ òun náà ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn á ní bí ẹ̀ níbẹ̀ ọlọ́run ọba táà rìn òun là ń bẹ̀ẹ́ inú àánú rẹ̀ tá a wà yìí ọlọ́run kọ́ máa lè wá jáde kúrò níbẹ̀. tí wọ́n ò bá mọ̀ pé inú àánú ọlọ́run ọba lọ wà mo rò bó ní sàmì dáadáa ọlọ́run kọ́ máa lè wá jáde kúrò nínú àánú ọlọ́run ọba. ẹgẹ́ bá a ṣe máa rí pé wọ́n ní ìbánisọ̀rọ̀ òde òní yọ jẹ́ ẹlẹ́gà méjì ìkan máa yà sí òkè ìkejì náà máa yà sí ìsàlẹ̀ ẹgbẹ́ àkọ́kọ́ òun náà ni tafsiru ayatul i'tikaf òun náà ni àlàyé nípa ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí benin Al-Qur'an tó gbé ọ̀rọ̀ i'tikaf wá ẹ̀wọ́n akẹ́kọ̀ọ́ lọ́mọ wípé akẹ́kọ̀ọ́ kalẹ̀ wọ́n tún wá mú ìkejì náà wá ó náà tún nìyí lẹ́gbẹ̀ẹ́ mi tafsir suratul Qadr mọ́mọ́ra. tafsir suratul Qadr. tafsir suratul Qadr. tafsir suratul Qadr. wọ́n tún ní ká tún ṣe àlàyé ìtumọ̀ Suratul Qadr wallahi nǹkan kì í fẹ́fẹ́ rà wò nígbà tí èèyàn bá ń kọjá lọ nínú mọ̀ lára àwọn ọ̀rọ̀ ọlọ́run àtàwọn ayàrá Kùránì àkàgbọ́n rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe máa gbọ́ àgbọ̀gbọ́n rí a máa ka àkàgbọ́n rí nígbà tí wọ́n máa gbọ́ bí Allahu Akbar Allahu Akbar àti nígbà tí èèyàn kọjá lọ́tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ náà àdáyà ti ń ti káàkiri àti súrà tóní Laylatul Qadr ó sì lẹ́tọ̀ sí Laylatul Qadr ọgbọ́n dúdú súrà lóòótọ́ torí pé bàbá ní Ayatul I'tikaf irinṣẹ́ lásán lọ́jẹ́ fún Laylatul Qadr kó wọn má gba súrà ọjà kọgbà àyà nìyẹ kálí bá a mọ̀ pé Laylatul Qadr nìkan ìṣe ẹgbẹ́ rẹ̀ tó nípa báyìí Ayatul I'tikaf tí ọlọ́run ọba gbé kalẹ̀ wọ́n ní ká ṣe ìtumọ̀ ẹ̀ wọ́n tó wá ní ká tó sọ àwọn ìdájọ́ tó dìrọ̀ mọ́ ẹ̀sìnká torí pé àyà ó gbé wálé rèké tiẹ̀ àwọn ìfọ̀síwẹ́wẹ́ ìdájọ́ tá a máa mú lára ọ̀rọ̀ ẹ̀sìnká ó lè má hàn nínú àyà ṣùgbọ́n ọ hàn táwọn onímọ̀ ṣùgbọ́n tó wọn bá ń kà yín òní hàn ṣùgbọ́n àwọn onímọ̀ wọn máa sọ pé ibi láti mélé ibi láti mélé ibi láti mélé kódà kò jẹ́ sí pé wà ọ̀gbọ́ yé ń jẹ́ lélẹ̀ náà àyà ẹ̀ẹ́dẹ̀ká tó wà nù Suratul Baqara àyà tó lè lọ́wọ́ one kẹ́mi one fifty seven ọlọ́run ọba gbé kalẹ̀ pé kò fi ìlà lakum lẹ́yìn lọ́ta sùúyà rẹ̀ rọ̀ fásitì ìlà lè ta àríkùn. àlùkò bí láì ní aṣọ ìbọn rẹ̀ yìí ọlọ́ni òhìlẹ̀ lakum lẹ́yìnlá tàṣíyàmì àrọ́fàtò ilẹ̀ àlẹ́sà ikùn. òhìlẹ̀ lakum lẹ́yìnlá tàṣíyàmì àrọ́fàtò ilẹ̀ àlẹ́sà ikùn. ẹ̀ tó bá wù bẹ̀rẹ̀ àyà ni ọ̀rọ̀ àwẹ̀ lọ́fẹ́fẹ́ ṣùgbọ́n àwọn aráyà kankan tó sọ̀rọ̀ ẹ́ńtì ti wáyé tọ́lọ̀ ń fà nẹ́bọ̀ Muhammad sọ́lọ́lọ́ orí pàtàkì gbọ́ yí padà pé àwọn ẹlẹ́bọ náà ní ìkàkùn àwọn kìrìsìtẹ́nì ní ìtìkà àwọn ànábì ọlọ́run tó tiwájú ànábì náà máa ń ṣe ní àtìkà ṣùgbọ́n tó jọ tiwa àwọn òní lẹ́lẹ́sọ̀rọ̀ kọ́dù inú àìtìkà bò tiwọn ṣùgbọ́n wà ní lẹ́lẹ́sọ̀rọ̀ kọ́dù inú kíni àìtìkà títà ti ju lọ ní. bákan náà tí táwọn bá ń ṣe àìtìkà ṣé máa ń gbà àwẹ̀ rọmọdọ́nù gbà náà òyìnbó bá ń gbà àwẹ̀ ṣé rọmọdọ́nù làwọn gbà sí àwọn ọlọ́mọdé rẹ̀ ń gbà ká ní wọ́n ń gbà rẹ̀ gan ẹ̀rí gbé nǹkan gbé nǹkan mi káwà mùsùlùmí rẹ̀ tó nípa báyìí bí yàn bá péré àgbò á péré kòkò dáadé sí àwọn ènìyàn bá já ń tiwa torí bá ti di ajá tiwa bí yàn bá péré àgbò yóò péré kòkò tó fi sí i ó lè sọ̀rọ̀ ẹ̀ ṣe ká kó pé kò ní tàwọn ti jẹ́ wọ́n jọ ń tẹ̀léra wọn lẹ́yìn kiri ìyẹn lọ́pàá táwọn àfáà fi sọ wípé àwọn kan sọ wípé ò lè rí ẹ̀ǹtì káàbù ṣe láì gbà wọn àwọn àfáà kan sọ̀rọ̀ ó sì ẹ̀ǹtì káàbù wà gbà rẹ̀ ọkàn ṣe rí ni o ìyẹn tẹ̀ fi yé wa pé ẹ̀ǹtì káàbù lágbára ìtúrí ń tá a lọ gbé bá ń tá a so mọ́ ìlójú àmà pé kíní ìtòbí púpọ̀ ìyẹn lọ́pàá tó fi jẹ́ pípé ìgbà tó lọ́n sọ̀rọ̀ ẹ̀ǹtì káàbù náà kọ̀ sọ ó sọ̀rọ̀ àwẹ̀ náà ó wá rọra mú. ó wá rọra mú ọ̀rọ̀ wá láàrin bí wọ́ọ̀dù mẹ́rin àti máa gbogbo ayé ẹ̀ ṣe gùn tó ọ̀rọ̀ àwẹ̀ lọ́nà tó ọkàn rárá pọ̀ láàrin tó fi wáyé pé àti bá a bá ti pè kán bẹ̀ ìkejì ọ̀fà ẹ̀kọ́ ìkejì ọ̀fà tòjì náà ọlọ́run bá sọ pé ní òru ààwẹ̀ òfin ìdára kan a ti lẹ́tọ̀ fún yín. àti ní ọ̀rùn fún yín pípẹ́ ẹ máa lọ rí ìyàwó yín bẹ́ẹ̀ náà lẹ́yìn obìnrin náà ẹ máa papọ̀ yín máa lóru ààwẹ̀ kí ló fàtà àti ṣe léyìí torí kọ̀ǹdíṣàn kan yóò máa kọ́ kábàlọ́ pẹ̀lú àyà náà torí kí lọ́pàá tá a ti tẹ̀lé fún yín pé ẹ máa súnmọ́yàwó lóru lóru àwọ̀ lóru nú àwọ̀ láti má péré tí ó fi di fájìlì tó di ẹ ẹ láǹfààní láti súnmọ́yàwó ẹ̀yọ́ obìnrin náà láǹfààní láti súnmọ́ ọ̀pọ̀ yín ọlọ́run ní kò fi lílà. òṣìṣẹ́ àkúnlẹ̀ ìyàtọ̀ sí àmì rọ́bọ̀tún pé àṣà ọlọ́run nínú àlùkò àìn tó bá ti rí òṣìṣẹ́ nínú àlùkò àìn ní sọ fún wa yìí kí ní òun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa òun ní lọ́dọ̀ wa àgbà pé èèyàn lè ṣe tẹ́lẹ̀ náà wọn sọ pé kò ìlà ìyẹn ló bí àyà ní ìhàn Suratul Maida àyà 97 tọ́jú àyà táwọn àwọn ọba sọ pé òhìlà lakum saydul bahri wa ta'amuhu mata'an lakum. أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة. بنا وسبحان وصلوا سورة المائدة آية كان الله بس اليوم أحل لكم الطيبات. اليوم أحل لكم الطيبات. لما تقول يا بابا تقول أحل مال القرآن. sọ pé ìtún wọn fẹ́ sọ before káyà yìí tó sọ̀kalẹ̀ nínú ọjọ́ sí pé haramu tàbáwọn mùsùlùmí ń sọ́ra pé ah, àdìgbọ́ èmi ìṣòwò àmà ti báyìí ọ̀yẹ́ káwọ̀ òní lọ ọ̀yẹ́ kí mùsùlùmí ti kaba ọlọ́wọ́ wà á tẹ̀lé lẹ̀ pé ẹ máa ṣe àlàyé lọ́jọ́ fún yìí ló fi fi àyà wa wá pé òkè lálàkùn láyé látà sí àmì. أحل لكم ليلة الصيام الرفق إلى نسائكم. ìfún ní àwọn ẹsẹ̀ yìí ní ká súnmọ́ ìyàwó wa ká sún ẹ̀tọ́ ní kọ́pù àti ìyàwó ríra wọn ní òru Ramadan lálẹ́ Ramadan kò sí láì sí mẹ́ wọ́n lè máa ṣe èèyàn lé ìmọ̀ yìí kí lọ́wọ́ bá tọ́nà ti fi lè ní àlàyé lóru bẹ́ẹ̀ sì ni ààwẹ̀ fúnra ìjẹ ìgbàgbára àbá àwẹ̀ ìgbàgbára rẹ̀ àwọn ọmọ fẹ́yìn ọ̀dọ́ tẹ̀sí fẹ́yàwó nígbà tẹ̀ ń dalẹ̀ rú ànábì fún yín lóògùn ó ní yá máa ṣàrọ̀ ṣàbáàbì ẹ̀yin ọ̀dọ́ tí mò ń wò tuntun yín lé kankan kan yìí ẹlòmíì tuntun wọn máa tó ń gbà wẹ̀ lọ́wọ́ gbogbo àwọn obìnrin tí ń lọ ń ta ní ń wò ànábì ní yá máa ṣàrọ̀ ṣàbáàbì ẹ̀yin ọ̀dọ́ àmàlí sábà àlínkùmù ìbáà ẹ̀ ń balẹ̀ fẹ́yàwó ní oyún ò ìwọ náà tó ń gbọ́ nu yíwù káàkiri lọ́fẹ́yàwó àlọ́bí wọn ẹni tó ọ̀bà wa lágbára láti na owó lórí ìyàwó fàmílàmù yẹ̀sọ́fẹ́ fàáyín lọ́tọ̀sọ́fẹ́ àwọn fa àlẹ́kùn bẹ̀ṣẹ̀yàn fàínà rúlákùn wìjà àlọ́bí ní tẹ́yà bá ti lágbára àti fẹ́yàwó ẹ̀yà máa à ń fi àwẹ̀ gbàgbára ọkùnrin ọlọ́run tó wáyé ní òhìlà làgbọ́n láyé látà ṣèyáàmì àrọ́fàtù ìlànà sáà ìkùn. òhìlà làgbọ́n láyé látà ṣèyáàmì àrọ́fàtù ìlànà sáà yọ ma sọ lé màá pípé wà lélẹ́ yìí ah, inú àwẹ̀ ọ̀yẹ́ kí yá ọ̀yẹ́ kára ó mú ah, wa gbọ́ rí sìn bọ́lá wọn ti sọ ní ẹ̀sùn mọ́ wọn eh, tá a ní ẹ̀sùn mọ́ wọn kò sí láti lọ́jọ́ ẹjọ́ ilé àṣepọ̀ tó mm-hmm. ẹ bá ti lè láṣepọ̀ náà kò sí láì fún bẹ́ẹ̀ ọlọ́run á ní ìdí tí mo fi ṣe léyìn ni pé hunna libasun lakum wa antum libasun ọlọ́run ní hunna àwọn obìnrin yẹn àwọn ìyàwó yẹn libasun lakum àṣọ náà jẹ fún yín. Àtàrí máa sọ wípé aṣọ mi ń bẹ nílé, kó o sì gbèrò pé aṣọ rẹ ń bẹ nílé ìtumọ̀ ẹni kíni, ìyàwó mi ń bẹ nílé, aṣọ gbà á. Tí ẹ bá ní aṣọ rẹ ti wá dọ̀tí báyìí, àkọ́yẹ kó fúra o, bóyá ìyàwó rẹ ní aṣọ pé ó kíni ọ̀ṣọ́ rẹ̀. Ọlọ́run ní àwọn ìyàwó aṣọ ni wọ́n jẹ fún yín, ọlọ́run ọ̀wá là ọlọ́wọ́n wa lárú aṣọ tí wọ́n ti sáwọ̀ tẹ́lẹ̀ ní àlọ́wọ́ lèkè èyí tíyàwó tí ẹ bá jẹ́ ní ọmọ lọ́dọ̀ ẹ̀ sáwọ̀ tẹ́lẹ̀ ní àwọ̀ rẹ̀ nínú aṣọ rẹ̀ ẹ̀wọ́ lọ́wọ́ àwọ̀ lèkè ní débìlá ń tiẹ̀ Eh, ìyàwó ló ní ìfìlà lásán bí ìfìlà ló fi déédé wọ́n ló gírèdì ìyàwó ẹ̀ lọ́dọ̀ rẹ̀ àlọ́kọ́ á ní sọ́ọ́lẹ̀. ọlọ́wọ́ á ní ẹ̀yin ọkùnrin náà aṣọ lè jẹ́ báwọn ìyàwó eh, eh, aṣọ ni ìyàwó jẹ́ fọ́kùnrin aṣọ náà lọkùnrin náà jẹ́ fún aṣọ tàwa ló nípa ewu ní sáàbà rí àárín òhùn ìyẹn ní kí ọkùnrin tí ò níyàwó ẹsọ fún pé kì í òwò lọ wà obìnrin tí ò lọkọ ẹsọ fún pé gbogbo gbogbo àtúndì ẹ̀la kì í òwò lọ wà. Bí a ti lọ dínà, àlímà Allahu annakum kuntum takhtanuna anfusakum. علم الله أنكم كنتم تختارون أنفسكم ọlọ́run ni mo ti mọ̀ pé ẹ̀yin wọ̀nwọ̀n ẹ̀yà apáyàn ọ̀ka ẹ̀ ti jàmbá bí mo bá ní ẹmọ ìrora yín gan lálẹ́ àwẹ̀ lẹ́yìn ọkọ àtìyàwó yìí ẹ̀ dọ̀gbọ́n ẹ̀rí ẹ̀rí pálá lọ́rọ̀ ọmọ bá dọ̀gbọ́n ọmọ pé àwọn èèyàn ọ̀dọ̀gbọ́n tó o lè fi sùúrù oṣù kan wọ́pọ̀ rẹ̀. tí wọ́n bá lágbára rẹ̀ tó yàwó ẹ̀ ká bọ̀ oṣù kan táwọn àpè àgbàwẹ̀ lọ́sàn àtúngbàwẹ̀ obìnrin ní kẹ́ńtàlì bẹ́ẹ̀ yẹn dúró tó láàrin oṣù kan tí ọ̀bà kan ara rẹ̀ ò mọ̀ ara rẹ̀ ó tẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ obìnrin náà ara rẹ̀ ó tẹ̀ lẹ́ẹ̀kan lóṣù torí pé ayé àyè ló fi yé wa bẹ́ẹ̀ ká máa sọ pé wà láàrin ní ara mi fún fúnra rẹ̀ lọ́nà pa láà ẹ̀ka ló sùn bọ̀bọ̀ lọ́mọ sọ èkìrì ara rẹ̀. Àyìnbọ̀n Torí di eléyìí, fàtàbà aláìkùn wà àtà àrùnkùn. Fàtàbà aláìkùn wà àtà àrùnkùn. Nǹkan méjì ọlọ́run kó pọ̀ ń bẹ̀ nínú sẹ́tù fún wa. Ó ní fàtàbà aláìkùn ọlọ́run kò rí jìn wà á fà á ń kún ọ̀sán lójú kúrò fún yín níbo ni fàtàbà àlékún lọ bá níbo ni àfà á ń kún lọ́lọ́ bá ilẹ̀ bẹ́ẹ̀ yẹn o sábà àlékún ọ̀sán lójú kúrò fún yín àtàwọn kan ti dẹ̀ wò. àwọn kan ti dẹ̀ sọ́lá ni wọ́n máa ń dẹ̀wò tẹ̀lé wọ́n ìríyàwó lálẹ́ tẹ́lẹ̀ ló tẹ̀lé à táàrọ̀ ló parí àwọn kan ti dẹ̀ wò ọlọ́wọ́ ní fàtàbà àlékún. Ọlọ́run ni ẹ má fojú ẹ̀yìn mọ́, òjò forí jìn, ó ti tán wà á. Ìṣe wa dálẹ́sẹ̀ nígbà náà gan, déjì tó ní yín lára nígbà náà tẹ́ fi lọ sí nǹkan yìí, mo ti túlẹ̀ fún yín, ẹ máa rí àwọn onílòrò àwọn. فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم فتعالى باشروهن وابتغوا ما كتب الله لكم. ọlọ́run ní falẹ̀ áá látàkókò yìí lọ. Báṣirúhúnnà. Báṣirúhúnnà wà kẹtàkùn máa kàtàkà ń kọ́ òun. Ìlẹ́ kọ̀ọ̀kan, báṣirúhúnnà. Báṣirúhúnnà. Wọ́n lọ ní ẹ̀sùn mọ́ wọn. Báṣirúhúnnà. Báṣirúhúnnà ẹgbàra kára àtọ́kọ̀ àti ìyàwó. ẹjọ́ sọ pápọ̀ lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n náà kò sí láti. lórí àfẹ́ bá jíjọ wẹ̀ pápọ̀ kò sí láti fẹ́ lóru. ṣùgbọ́n bí ẹ bá ń ṣe nǹkan yìí lọ́wọ́ wà bẹ́ẹ̀ tà wó bá. ẹ máa wá ọmọ ládàra rẹ̀ èmi mú nǹkan kan jáde ń bẹ̀rù nínú àwọn nǹkan ìwọ́sùn sí ìrọ̀mọ́ obìnrin.

وابتغوا ما كتب الله لكم وابتغوا Allah كتب الله لكم ẹ ìwọ tó ti rọmọ tó ti wọ́n mọ́lá ṣe ìbẹ̀rẹ̀ ayé kẹ́yìn ọkọ̀ àti ìyàwó ẹ̀sùn mọ́ra yín lùgbà àwẹ̀ ẹ̀wá ńlá ni àrí fi ọlọ́run ti sọ pé wà tó jẹ́ sọ pé wọ́n ọlọ́run ní a máa wọ́ ọmọ lásìkò àrò ká máa ṣàṣepọ̀ wọ́n ọlọ́run mo ti ṣàṣepọ̀ báyìí ó kù sọ́wọ́ ọ̀rẹ́ ọlọ́run ló kù báyìí. ó rí àràdọ́ náà ọjà fún ọ nítorí àyà yìí náà ni àyà tó wà náà sọ́dọ̀ tó dùn wà àyà tó wà náà sọ́dọ̀ tó dùn wà nípa ayé ẹ̀. ما لهم بطرين فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا ما ما كتب الله لكم وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا ما

ذلكم خير لكم لعلكم تفلحون. wọ́n tí ò sí ta àrí àyà yẹn mú wáyé pé tọ́ ọba kí júmọ́ àjá polówó ọjà rẹ lọ ọlọ́run nípa ìdá kóòrò yá ti sọ̀dá tẹ́ ẹ kí júmọ́ àjá fáńtẹ́sì rúfin làwọn fi. fáńtẹ́sì rúfin làwọn. wà ń tọ́ jẹ lọ. وابتغوا من فضل الله وابتغوا من فضل الله ẹ máa wá àánú ọlọ́run kiri ọlọ́run ni ẹ máa wá àánú tó lè tàn wá ni kò jẹ́ tàn wá ó fi yá pé ta bá wá àánú ọlọ́run lẹ́yìn ju wọn àárí kíni àárí gbà lóbi jẹ́ pé wọ́n tó ń tilẹ̀kùn sẹ́ẹ̀ lẹ́yìn ìgbà bá ti ju wọn àtàn ó ti ju nǹkan mi abájú ju wọn àtàn àtàn padà ní kódà bí amúra sí ń gbà náà dáadáa ibẹ̀ ní ìkẹ́ ọlọ́run bẹ̀ ńbẹ̀ ọlọ́run ní wábẹ̀ tà fún mi ọ̀pọ̀lọpọ̀ ìlà wọ̀lú nígbà yìí àyà ń lọ síwájú pé ẹ máa wá ẹ máa lásìkò láàrin ọlọ́wọ́ ni wọ́n kù lówó wá sọ̀rọ̀ ọ̀bù. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر. Ọlọ́run ni ẹ máa jẹ ẹ máa mu títí tilẹ̀ yìí má ẹni tó túmọ̀ rẹ̀ ni ẹni títí tilẹ̀ yìí má ẹ máa jẹ ẹ máa mu ẹ máa ṣe gbogbo nǹkan tó yẹ ká ẹ ṣe nínú alẹ́ àwẹ̀ tí àṣàbáwò kò tó mí náà pàjù tí àṣàbáwò kò tó Bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ní Fájírì ẹ máa parí ẹ̀ ní láyé Mágírìkì ní kẹ́ máa parí ẹ̀. Tó àwa fẹ́ lọ síbi dáhùn lọ́sàn. Ọlọ́run wa parí ọ̀hún bẹ̀, wọ́n parí àwẹ̀ lálẹ́. Ọwọ́ afẹ́ sọ̀dájọ́ kan mí tó jẹ́ sí pé ó tó yẹ kó gba ààyè òdìdí. Ṣùgbọ́n ìtumọ̀ Ọlọ́run ni pé a fẹ́ sòye pé à ìtumọ̀ fẹ́ sọ̀dájọ́ rẹ̀ yìí òun àtàwẹ̀jọ́ rìn papọ̀ ni. Láàfin dá wà lọ́tọ̀. رواني ولا تباشرون وأنتم عاكفون بالمساجد ولا تباشرون وأنتم عاكفون بالمساجد كده ولا تباشرون وأنتم عاكفون بالمساجد تلك ردود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون láàrin ìyọ́rọ̀ ní wà láti bá ṣùrù hún náà tẹ́ bá ti wọnú ìjọsìn tí mo fẹ́ sọ yìí ìjọsìn tí mo fẹ́ sọ fún yín ìjẹ́ bá ti wọnú o náà ní àkíkà kí ni mo gbé jàmọ́ àwọn kan ti sọ̀rọ̀ ń ní ọgbọ́n níbẹ̀ ọ̀ tẹ́ bá ti wọnú ẹ̀yìn kíkà ọlọ́run tẹ́ bá ti wọnú ẹ̀yìn kíkà kíní kan wà tẹ́ ìgbọ́dọ̀ ti bẹ́ẹ̀ mọ́ ó náà ní wàlá tó bá a ṣírò ní. wàlá tó bá a ṣírò ní. ẹ gbọ́dọ̀ fọra kan ìyàwó mọ́. wàlá tó bá a ṣírò ní ẹ gbọ́dọ̀ súnmọ́ ìyàwó yín mọ́ lásìkò tẹ bá ti ń ṣe ìrìnàjò káàpù lọ́wọ́. ẹ rí i pé ẹ̀ẹ́dùn náà máa wòye pé a, ti dá máa ṣe ti ká fún un lójú ìyàwó èmi wá láti odi olówó àbí afọ́jú olówó sí lóṣù wá nìyẹn àwọn pé òun wá láti odi olówó ilé wá láti afọ́jú olówó ẹgbẹ́ mo wá ṣe ti ká fún un wáyé mọ́ọ̀lù nbó ní ti wá nbó ìyàwó wà wà láti bá ṣe náà wà ń ولا تباشرون وأنتم عاكفون في المساجد. eléyìí ni wáyé pé ọ̀rọ̀ obìnrin lè kó lè púpọ̀ ah, ọ̀rọ̀ obìnrin lè púpọ̀ eh, ó ti wulẹ̀ kó jìnà tó wọ́n lè yàn tó lè dọ́gbọ́n sí ọ̀rọ̀ wo àwọn tó ń ṣe jìnà àdéhùn tó lọ́n fi kàn wọ́n á máa ṣàṣepọ̀ lórí ẹ̀ṣin òfin àrùn lọ ni wọ́n ti ṣàṣepọ̀ àwọn tó ń ṣe jìnà bí kí wọ́n máa ṣe eh, wọ́n á máa ṣe ń tọ́ilẹ̀tì ibi tí a sì rí wọn òkú dé nígbà wọn ọba ríbi kankan tí wọn ti ṣe ìṣekúṣe yìí wọn pẹ mọbò mi tí wọn ti lọ sí náà bẹ́ẹ̀ ni àti lọfíà ọfíìsì jẹ pọ eléwọn à ìpìlẹ̀ àwọn oníṣìnà níbi ọfíìsì rẹ olè olè làbọn mi ìṣìnà ẹ nípa báyìí ìdí inú tọ́nà wọn bá ti gbé kalẹ̀ ó sì fi yé wa yí pé kò ṣe é má ní lómìnirin kò ṣe é má ní lọ́kọ dúdú jẹ́ pọ́lọ́wọ́n bá fi sọ̀rọ̀ ẹ̀ láàrin ìpínlẹ̀ bá ń bẹ̀rẹ̀ káàpù lọ́wọ́ mọ́tálásí ẹnu tó lọ́ọ̀yà wọ ojú yìí. wàhálà tó bá ṣe mú nà wàhálà tó máa ti fún ẹ̀fíṣẹ́ náà tó á jí. ẹ ibi tá a wá fẹ́ lọ náà nù ẹ ti ká ẹ ti kọ́ lọ́wọ́ bá sọ pé christmas time nínú mọ́sálásí làbí ṣe ẹ ti ká. áàpì fúnà tọ́lọ́wọ́ bá wí ẹ rí i pé áàpì fúnà plural obìnrin wa yìí fi ẹnìkan ìdá ẹ̀sìn káàbù sí i. ثم تقول فأقبل لفظ الجمع دل على أن عبادة الاعتكاف يقع بمكان فيه الناس وليس بخلوة تامة jẹ́pẹ̀ ní àtìká gbólùn tọ́lá ọmọ ọgbẹ́ áàkì fún náà fi yíwa yí pé kìí ṣe tẹ́nìkan máa dá wà ah, kìí ṣe pé tẹ́nìkan máa dá sí tí ó wà sọ pé èmi nìkan máa wà ń bẹ̀ no àá wà àwọn èèyàn mìíràn wà ń bẹ̀ ẹ̀ńtìká kò ṣẹ̀rí àná ọ̀yàtọ̀ sí kálúwà àwọn tí a máa sílẹ̀ pọ̀ mọ́rí tí ọ̀gbọ̀dọ̀ róyìn ọ̀gbọ̀dọ̀ róòrùn alẹ́mí ẹ̀kan lọ́dún ní máa jáde yóò ti dìdà kú dàbí náà lé kọ̀mọ́sílẹ̀ láyé mọ́ ẹ̀ kò róòrùn àwọ̀ ló ti wáyé padà ẹ̀jẹ̀ rẹ̀ ló ti sá torí pé ń bẹ́ẹ̀ kọ́ máa fún nǹkan lálàáfíà kò sí lára ẹ̀ mọ́ ọlọ́run ò sí lè ní lẹ́fún ló nígbè a máa ń pọ̀ níbi tá a ti ń fẹ́ ti ká kì í tà wà nìkan iná ni a ti kú náà lọ́wọ́ ní àyà náà ọlọ́run tó wá ní fílímà sáàtì fílímà sáàtì ọ̀nà tí ìbọ̀ sí ìyà kí tó wà ń bẹ̀ yẹn bí wáyé pé tá a bá fẹ́ fẹ́ ti ká inú mọ́sálásí là wà lóbi jẹ́ bí ń nàlá àṣùlá. a ń bá a ń yẹ fi dá ìlànà láti dá ìlànà bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ jọ́sìn ẹ̀ ti ká sínú mọ́sáàtì lẹ́ẹ̀kọ́ kì í tètà ẹni kí n gbé kí ní sábẹ́ tẹ́ǹtì ta bá fún ìgbàlá tó fẹ́ sínú mọ́sáàtì là wà torí bọ́lá ń lé pí ìwọ náà sì màtún máa fi ẹ̀rù inú nù. ìgbà àwọn onímọ̀ mi máa ń mójútó àárín dé pé àwọn ọ̀fẹ́ sàgbéyàwó wọn ìdúró lẹ́gbẹ̀ẹ́ náà ní ọmọ sáláṣí ọmọdé ọ̀sẹ̀ ìkà wọn fi àárín torí pé bí lọ́lọ́run pè àárín gbùngbùn ni ọ̀lọ́ máa yìí ní òpin ọwọ́ àárín gbùngbùn lọ́mọ tá a ti wá ń bò bí ọwọ́ ara ìpinnu lóòótọ́ ṣùgbọ́n àwọn onímọ̀ kan pàdé bẹ̀ ń pé àwọn fẹ́ ṣe pé bí tábà pé sí ìtọ́wà lè náà sí ìlò náà ìtọ́jà tó wà mẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹni kó lè bá àdùn dáadáa àárín làwọn wà kọ́kàn àwọn ìbá àgbàdo bí wà á ń sọ. àyà ibi wa yí pé ẹni tó bá tẹ́ ẹ̀ǹtì káàfù bí tí ìṣe magalasi kò tẹ́ ẹ̀ǹtì káàfù pàápàá jùlọ àwọn ọkùnrin wàbí ibi àjọ mùsùlùmí hajj. bí hákì olùjà àwọn ọkùnrin ọgbọ́dọ̀ tẹ́ ẹ̀ǹtì káàfù àyà ìmọ̀sára. ọ̀wárí obìnrin tiẹ̀ Eh, ọ̀rọ̀ di méjì lórí ìfún ọlá di méjì ló kọ sí wọn ọlá di méjì ni wọ́n yé níbi àtìkà sọ́ọ̀nà yẹn ní káwọn náà ṣe masalasi àbí àlè ṣe ń bò mí ìdáhùn mi pé wọ́n lè ṣe nínú ilé wọn eh, wọ́n lè ṣe nínú ilé masalasi tí wọ́n kí wọn nínú ilé rẹ̀ olùṣẹ́ àtìkà fún mi pàápàá ìjùlọ tí tí ọba ti fẹ́ ṣe mọ́tálásí ọba fọkàn balẹ̀ pé ọmọ pé ìyẹn ń sùn obìnrin ni yóò sì máa ra sí ó lè já wọn fà ó ti sanra àtúnbà lọ kó sí gbogbo ara lẹ̀ àwọn ìdí tí ò yẹ káwọn èèyàn máa rí wọn máa rí irú ìjọsìn wo lọ́wọ́ ń fi dílẹ́kùn ọlọ́run ọ̀pá ọ̀làjà pé kó ìjọsìn kan wá fi òwò rẹ̀ hàn síta àti pọ́lọ́ náà bá sọ pé wà kọ́rin àti yípo yóò sì وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. ẹ̀rí táwọn onímọ̀ kan lò nìyẹn pé ẹlé obìnrin kúrò ní ìtìkáàfù màgàlàbí ẹ mọ́tò dúró wọn ni ẹlé hàn torí wọn ni wà kọ́ọ̀nà bí ibò yóò ti kún ní. wà kọ́ọ̀nà bí ibò yóò ti kún ní wàlá tabarujn tabaruj al-jahiliyyati al-ula. oríta méjì làwọn wà ń bẹ̀ ìwúlá wà ń mú bẹ̀ ìgbẹ́ àwọn òyìnbó obìnrin kú mọ́tàásí bí wọ́n fẹ́ ti káàbù àbáàbí ọwọ́ àwọn afẹ́ ti káàbù mọ́tàásí káwọn yóò sì máa rí gbogbo àṣírí ìwò láwà ìdáàmú náà ní wípé tí mọ́tàásí bá létò débi wípé ọkùnrin kankan ò lè ní àṣẹ àtọmọ kékeré àgbẹ̀ntọ́dàgbàlà kò lè ní àṣẹ ìṣubú táwọn obìnrin tó ti ẹ̀ ń ti ká bísímìlà kọ́mọ bọ̀ wá torí kọ́lọ́wọ́n ọba ó ti dá kọ pé wà á ń tún á fi ìfowó ní àfẹ́lẹ́ tọ́wọ́ wá jẹ́ sí pé bọ́pọ̀lọpọ̀ mọ́sálásí ìkìlẹ̀ ti wá ìṣe rí ni ẹ̀fúkú sọ fún pé kọ́mọ̀ fẹ́ ti ká mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ ni mo pé òru ní òwe gbogbo ẹ̀ bákan náà àṣàjẹ́ lómi ń gbé pọ̀ ní gbòòrò kò ní mọ̀ tó ṣẹ̀rí àmìdájọ́ lórí ọkùnrin àdókùn ọkùnrin kan wà lọ sí wọ́n wá gbókùnrin kan lọ síbẹ̀ àwọn dókítà ọbẹ̀ mùsùlùmí ní àwọn ṣùgbọ́n wọn ọmọ ìsìlámù practice ọ̀sẹ̀ tó nígbà tí wọ́n wá fẹ́ obìnrin náà fẹ́ ọfẹ́ bímọ àwọn tó wá wà níbẹ̀ nítorí pé tó ìwọ dókítà jáde àwọn àwọn tẹ́ ló bẹ̀ wọ́n àwọn nọ́ọ̀sì obìnrin nìkan kọ́ bẹ̀ ẹ jẹ́ mọ̀ pé dókítà yẹn ọ kanra kanra kanra kanra tí lóbìnrin yẹn fi kó ń bẹ̀ nìkan wọ́n bẹ́ẹ̀ kí ni ìròyìn tiẹ̀ ìròyìn tiẹ̀ ní pé sẹ̀rí àwọ̀ wà báwọn bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n wáyé tìkáàfù olùkókò tí wọ́n wáyé tìkáàfù lọ lẹ́sìn dáadáa tẹ́lẹ̀ wọ́n mọ ọmọ ìta wáyé tìkáàfù kó lè ba àrọ̀ gbà tó tí ọmọ ìta tó wá mú wá ní òní máa lọ dọ́gbọ́n yọjú wo àwọn obìnrin mọ́sálásí ẹ̀ ló fi jẹ́ pé kọ̀ǹpútà mọ́sálásí tí wọ́n lẹ̀ wá ìyá níbi ká tún yẹ̀ wò ká tó gba obìnrin láyè kọ́kọ́ wá sí i nípa báyìí eléyìí tọ́lọ́ wọn bá sọ fún wọn ń tún máa kí fún náà fílmù àjáàjì obìnrin wa yìí pé ọ̀rọ̀ tọ́lọ́ wọn sọ pé màsáájì dù ẹja gbé bẹ̀rẹ̀ náà lọ màsáájì tún fi kí n gbọ́ wà á ń tún. wà á tún máa kí fún náà fílmù àjáàjì. ọlọ́run ní ẹ máa fi tẹ́ǹtì ẹ̀ ti káàpù nínú àwọn mọ́sálásí tó wá ní nọ́mbà kan ló nọ́mbà ló pẹ̀lú kánbébù ìlàkè yàmi sáà kálífì yàmi ebi tí masáàtì bá ti ń pọ̀ síbẹ̀ náà ni ọmọ wọlé ọlọ́run ní àlùmọ̀sá jìbù ó ṣe ń lóra. ó jẹ́ ká máa sọ pé àlùmọ̀sá jìbù yàtàná wálù yàrá ọmọ yìí maka nabawi akusọ jami rọd gbogbo masáàtì lọ́wọ́ bẹ̀ masáàtì maka sọ́kù lọ́wọ́ bẹ̀ ó ń gan nàbà wọ́n dá sí Madina lẹ́ẹ̀kan náà wọ́n dá sí Afọ́ àwọn náà wà níbẹ̀ wọ́n dá sí gántín kíjímà ọ̀wọ̀ rẹ̀ wọ́n dá sí gántín kẹrátìlì ọ̀wọ̀ rẹ̀ ṣùgbọ́n tí jímà bá tó ọ̀lọ́ sí jímà ó sì padà sí èsì káfẹ́ kíjímà ẹni tí ọba là wípé kò sí ń bẹ̀ àbí mọ́tàsí òkú ò sí ń bẹ̀ kọ́mẹ́rì wà fún wa náà ẹjẹ́ àlọ́ gbé àṣà ọlọ́run yẹ̀wò náà lùkùrán gbogbo masáàjì lọ́la wọn bá mẹ́sàn náà lọ́kùnrin kò sọ pé masáàjì mẹ́ta àbí mẹ́rin àbí gbogbo masáàjì lọ́wọ́ ẹ̀ suratul jinn ní àyà 18 ọlọ́wọ́n bá sọ pé. wàá nínú ní masáàjì rẹ̀ nílá ọ̀wọ́ ayọ̀ masáàjì òkúkú ń bẹ̀rẹ̀ náà àbí wọ́n sọ pé masáàsì báyìí lọ́lọ́run mi wà á nà lè masáàsì gàrí èyí gbogbo yín náà tẹ́ bá tún kọ́ masáàsì yín náà kan àti ẹrẹ́ ni o ẹrẹ́ ni o ẹ̀kàn bá ẹ̀ẹ́dẹ́ ń kọ́ sí láti wà á nà lè masáàsì gàrí èyí tó bọ̀ gbà pé gbogbo masáàsì lọ́wọ́ bẹ́ẹ̀. wà á nà masáàsì gàrí láà. Fàlá tàdéhùn máa ń sọ ìkàdá. Lọ́dún ìbákọ́ra 114, ọlọ́run tó sọ̀rọ̀ màsáájú tó ń bẹ gbogbo màsáájú ló sì wọ bẹ̀rẹ̀ náà bákan ọlọ́run ní. Wọ́n máa ń lọ́sọ̀rọ̀ tó ní ìmọ̀ràn àbábá àti dáńtọ̀ ìyáàrin yóò fi àfúrú wà sáà bí ọ̀rọ̀ bíyà. Bákan náà, Sóràtù Táwùbà, àyà 17, ọlọ́run tó ń sọ pé àwọn kèfèrí ò lè kọ́ màsálásí bí wọ́n bá ti kọ́ fún òlè lò ó. Bọ́ yí dáadáa. kèfèrí ole lè mazala no nàmbà wán tẹ̀lé wá rí tí àdánwò kankan lọ́nà wá gbàdúrà rẹ̀ bóyá wá jẹ́jẹ́ pé tọ́lọ́ bá sí gbàdúrà wọn tẹ̀wọ̀n pé àwọn kèfèrí á máa oríṣiríṣi ibi tọ́lọ́ bá gbàdúrà kò wọ́n kọ́ bá rí kọ́ kò inú àwọn ò lè kọ́ tí wọ́n bá wá kọ́ wọn ò lè lò ìtumọ̀ àyà ní sọ́ọ́tù tẹ́wọ́fà àyà sẹ́fẹ̀ tí ọlọ́wọ́n bá sọ pé. máa dá àdàlí fún ṣèkí náà àìlè àkóhùn bàbá àti lọ́tọ̀ ìṣá ìlú àlá tó ti bí a bá wá kọ náà tán bí a kọ náà bí a kọ máa dára sí wọn ò lò náà ẹ lọ mọ̀ pé tí wọn parí ọ̀rọ̀ wa sí náà ni pé. kúlá ìlà àbíkọ́ àwọn aláàlú wọ̀ ọlọ́wọ́ aláwọ̀ táwọn máa tún mọ́sálásí ṣe táàsì máa kọ́ mọ́sálásí àwọn opposite wọn ẹ̀sọ́ tọ́ba náà ní àyà tọ́tẹ̀lé náà ní àyà eighteen ọlọ́wọ́ bá sọ pé ya lọ ya أقاموا الصلاة وآتوا الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. bẹ́ẹ̀ni ó ti lọ́nà ló fi jẹ́ sí pé màsáájì tó wà nù àyà ìfìkà gbogbo màsáájì lọ́wọ́ lọ ìgbogbo àyà tó lọ́nà tó sọ̀rọ̀ màsáájì nínú àlùkò àyà ogun lọ́gbẹ̀ẹ́ gbogbo bẹ̀rẹ̀ mọ́kó wa fún ọ masjidu ẹyọkan masajidu náà nù àbí àyè mẹ́rin àlùmáwò náà wà kọ̀ wá sí kankan kí a sọ pé masasila yìí masasila yìí gbogbo masasila wọn lóbi jẹ́ sẹ́kẹ́ ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ sáré wà lámúyá lóbi á nà áhàjà. lẹ́nu kankan ọ̀gbọ́n náà àwọn àfáà tó gbogbo àyà dáńké látòlé ife wa sọ pé eh, mọ́sáàsì kan ní ọlọ́run nínú pẹ̀lú ẹ̀ gbogbo mọ́sáàsì lọ́wọ́ rẹ̀ náà. màmá àlùfà. bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ kan wá tẹnu mọ́ ikú mọ́sáàsì tọ́jọ́ kan mọ́sáàsì mẹ́ta bí káàtì máa kàlà yìí ọ̀gá mọ́sáàsì mẹ́ta tó o bá kírun bẹ̀ ẹ̀sán rẹ̀ pọ̀ mọ́ ju mọ́sáàsì èkó lọ òun náà ni mọ́sáàsì Mákà mọ́sáàsì Mẹdínà àti mọ́sáàsì asọ mẹ́tẹ̀ẹ̀ta náà bàbá sọ fún gbogbo masalasi lọ́wọ́ ọbẹ̀ àwọn sọ pé àwọn nọ́mbà one nọ́mbà two nọ́mbà three àwọn ni ta nọ́mbà one maka ta nọ́mbà two madina ta nọ́mbà three gbogbo hadith sọ wáyé òun náà ni mo sọ ń bí náà pé وهذا يحمل يحمل لا اعتكاف إلا بثلاثة eléyìí lágbé ọ̀rọ̀ ànábì tó wá lágbé lé lórí ìwọ ọ̀lẹ́ tó ní kan ṣe tó ń di àdíṣe ilé káàkiri pé ànábì ní àìgbọ́dọ̀ fẹ́ ti ká fàfi mọ́sálásí mẹ́ta ó kọ́ ọ̀rẹ́ ọ̀hún ní kan ṣe tẹ́lẹ̀ ọwọ́ ń wọ́n nǹkan tó fi máa ń kẹ́rì káàkiri báwọn àfáà kan bá sọ àwọn ń tẹ́ àwọn àwọn àwọn ń ṣiṣẹ́ dáadáa ìgbìyànjú lọ́ba wọn dé bẹ̀rẹ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń ti àdéhùn káàkiri kí wọ́n sọ sí àbọ̀rọ̀ tó ti ká fún mọ́tàkì kan àti mọ́tàkì mọ́kà màdínà àti kẹ́yìn kan akẹ́kọ̀ọ́ tí wọ́n ń di káàkiri ọ̀lẹ́ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí o ṣe ń kìkà bí bàbá ìsálámà masáájú náà jáde kó o jáde ọwọ́ àwọn ọkọ̀ tí ń kìkì àkùsìkà bọ̀ wọ́n sì ní súnà ní à tó bá yẹ pé súnà ní òun olówó tí wọ́n yẹ lọ mọ́kà àti màbínà wọ́n ti ní ẹ́skìlì nígbà náà tó bá yẹ pé súnà ní tẹ́lẹ̀ pé masáláṣí àdúgbò rẹ̀ wọ̀ bẹ̀ tó ọ̀bá sí ó lè bá àwọn ọmọ akọ pé kó pé adọ́rọ̀ súnà ní ó ti fi súnà ní kìkà a máa sọ pé yìí kí ló gbé wá fún wa fọ́fúlán wọ̀tàwà ó ń sàlàyé pé ọba ṣe é ti káàkùn ní masáàsì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀sán rẹ̀ pọ̀ ju ṣe ní mìíràn lọ nǹkan ìtumọ̀ yẹn láti káàbà kò sí tó pé tó kéèyàn ṣe é mẹ́tẹ̀ẹ̀ta ìtumọ̀ ìwé ẹ̀ṣẹ̀ pọ̀ náà rà

mùsùlùmí mọ́mìnì náà ló náà ṣùgbọ́n yìí máa ń ní rẹ̀ fíkín ọlọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ni láti káfà kò sí ti káfà tó pé tó ilá bí kápẹ́wò àyàfi ká tí ní masáàtì mẹ́ta ìdí káfà tó pé jù masáàtì mẹ́ta màdínà ti balẹ̀kọ́ tó nípa báyìí a ní alẹ́ hikmatu min zikiri lẹ́yìn ìjáàbù wọ́n ní kí ni ọ̀fà tó fi jẹ́ sí wípé tó láti máa bẹ̀rẹ̀ wa léèrè èyí ṣe tí wọ́n da ẹ̀yìn ti káàkó mọ́ ààwẹ̀ níbi báyìí tó a ti sọ ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ẹ̀ ń bẹ́ẹ̀ ń bì pé bọ́yọ̀ wà nínú hikima yìí pé wọ́n ní bẹ́ẹ̀ máa fẹ́yìn ti káàkó táǹkì ní ìjọsìn dáǹfààrà ṣe ìjọsìn dáǹfààrà ṣe ààwẹ̀ tá a ti ń gbà náà ara náà la ń gbà rẹ̀ wọn náà ọ̀wọ́n wíìtì rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ àwọ̀ ah. ọ̀ọ́lọ́ yẹ̀wò ní ìsìn padà sọmọ pé ìlọlẹ̀ díẹ̀ ìjọsìn abara sí i ohun tá a bá ń fa tá a bá ń lò fi ṣèjọsìn yọ ọmọ alákòóso tá a bá ń lò lọ́wọ́ ohun tó ọmọ bá ń lò ló fi jẹ́ pípé inú ọlọ́run máa ń dùn kí èèyàn fara sí wọn púpọ̀ torí pé èmi náà mo dára àárín ẹ fún ẹ èmi náà ló ti bí sí nípa báyìí ìjọsìn farasí náà làárọ̀ ìjọsìn ẹ̀ ti káàkùn náà àfarasí ni wọ́n ní bóyá ọgbọ́n àtòyè àwọn ìmọ̀ ìjìnlẹ̀ àwọn àgbèjì tó wà tó wà nílẹ̀ tọ́lọ́ ń fi gbé mọ́ ààwẹ̀ nìyẹn náà nípa báyìí قال علي بن ابي طالب قال علي بن ابي طالب عن ابن عباس رضي الله عنهما هل في رجل يعتكف في المسجد في رمضان او في غير رمضان وحرم الله عليه ان ينكح النساء ليلا ونهارا حتى يقضي اعتكافه نعم tó. nígbà náà ní ìsàlẹ̀ nígbà yìí wọ́n ní wàyú kọ́rọ̀ bù tẹ́sùmẹ̀ yàtọ̀ lẹ́ ẹ̀ǹtì káfíìn màṣúrù bìlì kàlùwà. ẹjọ́ ti correction tó jẹ́ sí common mistake àwọn èèyàn máa ń pè é ti káà láwọn míì wọ́n lè pè ní kálùwà àwọn bàbá wa àtijọ́ wọn pè é kálùwà àwọn tá a bá pè dáadáa pé kálùwà àwọn èèyàn ò lè má tètè gbọ́ yìí wọ́n pè ní alua alua ni a máa pè wọ́n máa pè alua ẹlòmíì máa ń pè é tìka fún ní alua sọ wá dáa ká máa pè é tìka fún ní alua àwọn afáàní ní ọ̀dà lásọlẹ̀ kan wípé ìjọba ìní kálúwà ìwọ nìkan lọ́dà wa Eh, ẹni gbọdọ̀ gbọdọ̀ àkọjẹ ẹni sì káàbọ̀ gbọdọ̀ dáwà lọ́lọ́run fi sọ wà á ń tún máa kì fún náà. wà á tún máa kì fún náà fi lè ṣàtà yìí. ó á kì fún náà lọ́kọ́kọ́ mú ní ó tún wá ní fílímù àṣáájú ẹnì kan máa dání káṣí ẹ̀kọ́ oníwọ̀ nìkan lọ́fẹ́ sáṣí nìkan gbogbo máa lọ o wọ́n fẹ́ lo kálúwà ní náà ṣùgbọ́n kọ́kọ́ wà tá a máa ń pè tó sì wà ní òṣèré à a lè pè ní jìwà ẹ bá ń pè kí n gbọ́ jìwà ẹ jẹ́ káwọn àjẹmọ́ òwe ká gbọ́ jìwà ẹ a máa pè ní jìwà ìtumọ̀ jìwà rò ní pé mo di aládùúgbò fún magalasi jáàrú iná aládùúgbò mo lọ bá masalasi ṣe aládùúgbò mo kó lọ masalasi mo dá aládùúgbò masalasi ìtumọ̀ ìtura wọn là lè pè ní ìtura eléyìí sì ní evidence hàn. يحدث عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يبدي إلي رأسه وهو مجاور في المسجد فأرجله وأنا حائل. عائشة رضي الله عنها وبعد ذلك ànábì wa sallallahu alaihi wa sallam eh, nígbà tí wọ́n bá ń ṣe ẹ́tìkáf lọ́wọ́ wọn a máa pé káwọn ọba wọn tún irun àwọn ṣe àtòrí tó ànábì wọn wà na orí sí wọn nínú ojú wíńdò sílé ànábì ò ní jáde mọ́tàṣe ah, ìyá náà sì ní wọnú mọ́tàṣe ìyẹn ó fún aláwòrán títí dáná tó ti ń ṣe ẹ́tìkáf bó ṣe rí sí ilé ìyá wa àìsàn bí wọn sì sọ fún wa ó ti di wáyé pé kìnní ń lu jára wọn wọn ra àwọn ànábì wa sọlọ bá wa sẹlẹ wọn kàn ra gbórí sí bàtún orí ìdè ọ sì mọ̀ pé wọ́n tún ẹgbẹ́ tó wá tí wọ́n bá ti fi nǹkan gbá wọn ẹ̀sùn gbọ́nà ní irun tí wọ́n tẹ́ bá nà lẹ́ba irun ànábì wa sọ́lọ́ bá wa ní pàdé mi léjìká ló kọ́ rẹ̀ ẹ̀sọ́ ọmọ tí wọ́n pàdé mi léjìká àyọ̀ sàn wà lẹ́ba ìléjìká lọ́tọ̀ àti sallallahu alaihi wa sallam ah, irú oorun báwọn tá a bá fẹ́ tún sí àjókòó fún yìí èyí ó jókòó fún ni ibi bí oorun jẹ ọfẹ́ kó oorun fúrifúri láàrin ìṣẹ́jú méjì oṣù kò jẹ́ tó ṣẹ̀ṣù kan lọ́dún bí eh, àwọn atúnra ànábì sí sọlọ lọ́wọ́ níta fẹ́ lò láàrin yẹn ó ti dára dùgbò màsálásí kò sọ fún wa pé wà húwà mọ̀ àtẹ́kí fún fìlìmọ́lì ọmọ wà húwà mọ̀ jáwé rún fìlìmọ́lì tó di ayé àgbé alẹ́ pé ẹ̀ ti káàbù ní mùjáwárà ó sì dá bẹ́ẹ̀ náà kásà yẹn náà dáhùn pé gbogbo èèyàn ẹ̀ ti káàbù àwọn èèyàn ti mọ́ ẹ̀ ti káàbù pè tó ọmọ pé lẹ́tà kan bẹ́ẹ̀ tó ṣòro fọ́mọ Yorùbá pé òun náà ni àyìn kò sí inú wa àìnù kárán sọ̀rọ̀ ìdílé yorùbá béèyàn bá ń sọ yorùbá tó bá rán mú ti kù lára rẹ̀ àwọn rán mú sọ̀rọ̀ àwọn ti ń bẹ́ẹ̀ nìdí lárúbáwá tó ọ̀bá ti rán mú ọ̀gbá ọ̀ràn mú sí i náà ní ẹ́ kìkà tani ọ̀wà bá ń pè náà bá ní wọ́kọ́ àwọn tá a bá ń pè ní dídé kọ̀ọ̀kan ní ìsìn ṣé ìbá sàǹfà yọ ọ̀hà òlé ìtìkáàbù ló ẹlẹ́nu pé ìtìkáàbù ó tún ti bàjẹ́ tán ìtìká ìtìká báàgì tó ẹ̀rí pé lẹ́yìn sọ̀rọ̀ pè fún àwa Yorùbá wa yìí ẹ̀ẹ́dínlẹ́kú jámà ló mùjáwárà mọ̀fẹ́ lọ sí mùjáwárà mùjáwárà ọ̀yẹ́ ti pé ìyẹn gbogbo ẹ̀ gbogbo lẹ́tà tó wà ń bẹ̀ lání lọ́dọ̀ tó ara àwọn nǹkan tá a tó lè jẹ bí àǹfààní ẹ̀sà nínú ìjókòó tá a wà yìí ó náà nù náà. Mhm. àdìsí mi tó gbé wa ó ní pé. àná nàbíyà tó wà láwọn àgbẹ̀ bẹ́ẹ̀ náà ni abdullahi bin abbas àti ibn umar àwọn méjèèjì àwọn àgbà àwọn àgbà àwọn àgbà àgbà tàbí tí wọ́n mọ kíw dáadáa jù náà àwọn tàbí àtẹ̀lẹ́ yìí abdullahi bin umar wọ́n pàdé apá wọ́n pàdé apá àti abdullahi bin abbas wọ́n jọ máa kálukú wọn ló ní madrasa abdullahi bin abbas ní madrasa àgbà madrasa madrasa abdullahi bin umar náà ní madrasa bẹ́ẹ̀ maka àgbà madrasa àwọn ni wọn àwọn ni àwọn méjèèjì Ọlọ́run fún wa ní nǹkan púpọ̀ wọn wá pàdé níbi ọ̀rọ̀ tá à ń sọ yìí wọn wá sọ pé láti wàárọ ọmọ ẹgbẹ pé láti wàárọ ìlà àdùsọ wọn ni láti káfá ìlà àdùsọ nígbà tí wọn sọ pé láti káfá wọn ni láti wàárọ ìlà àdùsọ àlè ìṣe ẹtì káfá àlè ìṣe mùjáwárà àfikà gbáà wọn kì í fi májèmú tányányá o ṣùgbọ́n kéèyàn gbà rẹ̀ máa ń ti ká o ló pé jù náà tó nípa báyìí eléyìí ni ẹ̀kọ́ díẹ̀ tó wà láàrin lọ sí tọ́pìkì ní fídàmù sẹ̀rí àtìlẹ̀ ìtìká. ọgbà òde ni kódì mà fídàmù. fídàmù sẹ̀rí àtìlẹ̀ ìtìká. láyé ó ti di ó dùn ní ẹ̀ ó ti di wọ́n ní káàmà fún ṣẹ̀rí àyín ti ká àbújá pẹ́ tọ́pìkì làwọn náà ẹ̀ kìí sànẹ́bí lọ́dà alẹ̀ ṣùgbọ́n ìtànẹ́bí mú wá ju gbogbo àwọn tó sáájú lọ bá wà rẹ̀ wọ́n ní ọlọ́run bá sọ́nà Suratul Baqara àyà one twenty five àǹfààní ẹ̀ ń tẹ́ ní Kùránì lọ́wọ́ tẹ́ torí láti gba Kùránì ẹ máa lò ẹ máa ṣàǹfààní ẹ láti sọ. Ọlọ́run ọba sọ pé Ọlọ́run fẹ́ sọ̀tà anábì tó àyè àlè ìṣọ̀lá ìṣọ̀lá wọn ni wa àhẹ́dínà ìlà Ibrahim àgbà ní àdéhùn tó lágbára fún anábì wa wa Ismail àtọmọ rẹ̀ títí Ismail kíra ní kan wá ṣe. a ní ẹ máa fọlé mi fífọ̀ làtọ́ kan ò tọ́ ara yàtọ̀ sí kásítàlà a máa ń sọ àǹfààní tó máa ń bi síkì wáyà ní púpọ̀ à ń tọ́ sí ọ́ ẹ fọlé mi ẹnu ẹfìlọ́pẹ́ńdà sí ẹ sí kókó sojú lọ́yìn tọ́ ara yàtọ̀ sí kásítàlà ìyẹn ló fi jásí pé téèyàn bá fẹ́ pọ́nlé ọlọ́run ọba lé tán nígbà ọba gbà tán ó tún wá nù tọ́wọ́ wá nù tó tún wá mú lọ́fẹ́ńdà ó tún wá kú air pressure bó o ti ń sin sílé rẹ tó fẹ́ kó òun tọ́jú ọwọ́ àǹdọ̀n ó yẹ kí ilé ọlọ́run náà rí bẹ́ẹ̀ àrùn kan sì rọ́ báyìí sí. àrùn kan iṣẹ́ ìwé ànábì Ibrahim gbà àtànábì Ismail máa tún máa tún yẹ ọlọ́run sí ní lórí jẹ́ pípé ìwọ́ tọ́lọ́run ṣàánú báyìí tó ń tún lé ọlọ́run ọba ṣe iṣẹ́ ńlá lọ́lọ́run gbé fún ẹ̀ kọ́ ya máa dúpẹ́ fọlọ́run ọba kó o sì má jọra ẹ lójú ńlẹ̀ sì má jẹ èso ọ̀ ìrí bẹ́ẹ̀ni kí n ti kọ́ sọ́ọ̀tì bẹ́ẹ̀ni kí wọ́n lè sọ fún anabi Ibrahim sọ́ọ̀tì kọ́ sọ́ọ̀tì láyé kọ́ sọ́ọ̀tì láyé fìyà anabi Ismail lọ sọ́ọ̀tì tí ìrà ti dé ara bí ọ̀sọ́ọ̀tì ọlọ́run yìí lọ anabi Ibrahim anabi wa Muhammad sọ́ọ̀tì nínú àwọn tẹ bá ti wá tún fi àwọn àwọn wọn máa lò àwọn mẹ́ta àwọn mẹ́rin àbáwọn mẹ́ta ìlú náà ni wọn máa lò ọlọ́run wá ní ẹni àkọ́kọ́ ìtọ́ ìfì ẹ̀sùn ṣe báwọn ń tàwa tọ́ ìfì náà làwọn jẹ́ ń ti tàwa ẹ̀sùn ṣe báwọn jẹ́ ń ti tàwa ìkànnà wọ́n á ìfì ìdíjáwá lọ ní àtẹ̀ńtọ́ bá ń ṣe ń fi káàpù.

bóyá ti sọ́rí náà ní ọdún tó lọ báwọn bóyá lórí fídíò sí àǹfààní kan wà mẹ́ tíyàn bá béèyàn bá lè máa tún mọ́tálásí ṣe báwọn jí nílò ọjà púpọ̀ kó o sì má kàrà rí báwọn tí wọ́n lò òkun sí má kàrà má kàrà máa ṣe lọ kódà kí wọ́n má tún sí lèrè díẹ̀ kí wọ́n máa jẹ́ kó wọ́n lọ́gà máa sí lọ́gà máa tó mi ó ń ní àǹfààní ó sì fi yọ ẹgbẹ́ nìkan yìí dàgbà kọjá kágbálẹ̀ ìmọ̀ta látọ̀ máa dájú ah, tó sánà mi Ibrahim ọlọ́run ní wà ní Ibrahim máa ti clean àmọ́ sára sí. wà á yí pé láàárín ìlọrin àwọn ìsàlẹ̀ àwọn ọ̀gọ́ ìrọ̀lẹ́ ó yẹ ká ronú láàrin olùyọ ànábì ọlọ́run bàbá ọbẹ̀ ìyàwó wọn ti bẹ́ ní kìsì ah, ànábì wa ìsmáyé ànábì wa ìmọ̀ sọ́kọ́ yá ìyàwó obìnrin ní gbalẹ̀ ọlọ́mọdáàdì tó obìnrin ní gbalẹ̀ lè ọkùnrin gan ní ìpìlẹ̀ torí lé lóbìnrin ọ wà ọkùnrin ní ìpìlẹ̀ ànábì wa ìmọ̀ ń pa aláṣẹ ìkọ̀gbé ah, ọkùnrin lè ní ọmọ mi tí mo sì bí náà ọkùnrin ànábì Ibrahim wọn gba wọn nù Ismail náà gba yóò nù ọlọ́wọ́ ni ẹ máa tún ṣe fáwọn tí wọ́n ń ṣe kàwá àtàwọn tí wọ́n ń ṣe ìrìnàjò ọ̀bí wa yìí pé bí àwọn tí wọ́n ń ṣe kàwá àkúṣe pọ̀ tó ń gbà náà bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ń ṣe ń ṣe káàkiri náà kékeré wọn pọ̀ torí pé kílódé tọ́lọ́ ń fi dáàkọ ẹ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣe kàwá bákan náà tó dáàkọ lẹ́yìn náà pé wà ló ẹ̀ ń sojú. wọ́n ló ẹ̀ ń sojú. ọlọ́run ní àtàwọn jẹ́ ń fi náà sílà àwọn jẹ́ ń kírun níbẹ̀ jẹ́ ń kírun ní kààbà ẹ máa tún máa dá sí fún wa náà fàdálà kọ́wùlù wọlé yàrá ọmọ iná. fi wáyé pé àbí yìí ó ti pọ́pùlà gẹ́gẹ́ bí gbogbo ayé náà ṣe máa sọ wá nílẹ̀ wa ń bí báyìí ẹnìkan kan ọmọ ẹ̀ ti ká fún gbà kan ọlọ́run lọ́sẹ̀sẹ̀ bá wa pé kí súnà náà ò ti padà àwọn èèyàn ọ̀mọ́ fún ẹ̀rẹ́ fún gbogbo ẹni tó bá dàgbà ọ̀yà bí èjì mi báyìí tàbí tó tún jìnnà sí mi tàbí tó tún jù mí lọ yọ mọ̀ pé àmọ̀ tẹ́lẹ̀ ó wà wíwà táwọn akẹ́kọ̀ọ́ ní Nàìjíríà àti ààrẹ tí ń ṣe èmi tó ṣùgbọ́n adúgbò fọlọ́ tọ́lọ́ tó kó jí pa tó nípa báyìí wípé tí wọ́n gbé ẹ̀sìn kan fún alẹ́ ìtọ̀ wa ó fi yọ wáyé pé a lè sọ pé táyé àti káyìn iná ní ká fi fà wá àti ká ṣe torí pé náfìlà tọ̀ wá púpọ̀ bẹ́ẹ̀ náà sì ní náfìlà náà ní ẹ̀sìn kan fún náà jẹ́ náà. وهذا انتقام من نفسه واحتجاب به nínú àwọn nǹkan tá a fi mọ̀ yí pé ẹ̀tìkáàfù ọ ti wà sí pẹ́ lẹ́yìn bàtà abúlé ti anábìwá Ibrahim O salatu wa salam òun náà ni ọ̀rọ̀ anábìwá ọ̀rọ̀ ìyá anábìwá ti fi Mariam àwọn náà sẹ́yìn ti kàá Mìríà ó sẹ́yìn ti kàá ní súrọ́tù Mariam àyà 17 Al-Qur'an gbé jáde fún wa kálíbà àmọ̀ bí wọ́n sẹ́yìn ti kàá sọ pé واتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا ọlọ́run ọba sọ wípé ànábìwá ìyá wa Maryam ìtàkàdá tìǹdùrìn hìm hijab ọ̀sà pamọ́ ọ̀sán pàmò sẹ́gbẹ̀ẹ́ kan ọwọ́ lọ ṣe àdúrà ó fi jẹ́ sí pé nígbà tí zakari ríà ẹni tó gba mìíríà wò nígbà tó bá fẹ́ lọ pé kí ẹni lọ gbóúnjẹ fún mìíríà níbi tí ń ṣàdúrà nínú mọ́sálásí Ah, ọlọ́run fi gbé jáde ní sọ́dọ̀ alẹ́ ìmọ̀ràn náírà tàbí sẹ́mi ọlọ́run bá sọ pé kó lá máa dà kọ́lá alẹ́ ìhà zákàrí ìyàmì rọ́bà wájàdà àǹdà rìkọ́. kó lá máa dà kọ́lá alẹ́ ìhà zákàrí ìyàmì rọ́bà wájàdà àǹdà rìkọ́. wọ́n ní gbogbo ògbà kó lá máa nínú àwọn gbólóhùn tá a fi máa sọ pé gbogbo ògbà ni gbogbo nǹkan lọ́wọ́ rẹ̀ nínú àwọn àlùfáà oníkúlìlàmà gbogbo gbà bójú tí zakari ìyá wọlé láàárọ̀ tọ́fẹ́ lọ yọjú omèrè à pé a sọ wa dáadáa wájà dáadáa lọ́kùn jẹ́ àwọn ọlọ́dọ̀ ẹ̀dùn ti wọ́n dọwọ́ ọ̀rọ̀ lẹ̀ ọbọ̀wọ́ ọ̀sán pọ́n jẹ́ pé kí ni pọ̀ kí bá ń tí ń tún orí jẹ́ńtà yọba lọ́dọ̀ mẹ́ríà. Ah. wọ́n sọ pé mihrabu tí wọ́n ti dárúkọ mẹ́ ó fi yọ wá pé mihrabu òun náà ní nǹkan tá a kápò bíi kíní lọ́wọ́ àwọn àjọba ìyẹn ń pè ní mihrabu ibi ìmáàmù fi dúró òun ni wọ́n ń pè ní mihrabu tó fi jẹ́ pé ilé ọlọ́run mọ́tálásí ló dúró sí ṣùgbọ́n sápa mẹ́tò bíi mẹ̀hẹ́rọ́ọ̀bù wa kó lè bàjẹ́ sí pé gbogbo èèyàn máa rí ní ilẹ̀ ìdùkà àkùkà náà lóbi jáde pé ṣé pèlè islam lọ́dọ̀ ní ìyàwó sẹ́nà ọ̀lọ́ wọ́n ní wàhálà ìdùkà mọ́m. bákan náà abdullahi ibn umar wọ́n gba hadith kan wá fún wa yìí pé bàbá wọn tí ṣe umar ibn khattab wọ́n lé wọ́n jẹ́jẹ́ fọlọ́n kó tó iná wọlé islam wọ́n ní umar ibn khattab jẹ́jẹ́ fún ọlọ́run jọ̀kan kó tó ti bọ́ wọlé wípé tọ́lọ́run bá ṣe nǹkan báyìí fún un òun ṣe ń ti káàkó òru ọjọ́ kan ọlọ́run ọba tó kò sí wọn ní ìdáàmú gbà náà bóòlù oṣù wa mọ̀ fún yàrá ṣe ń ti kan àjẹsí pé wọ́n ti bá ńlẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹlẹ́bọ náà ṣe ń ti káàkó àyà tí wọ́n náà wà bá wọn ẹlẹ́bọ gan ṣe ń ti káàkó láti gbọ́dọ̀ máa là á dáadáa wípé mò ń ṣe ń ti káàkó sísin lọ́hùn nǹkan ọmọ pé chọ́ọ̀tì náà ń ṣe ìgbélé àwọn náà ẹ̀ ti káàkó tiwọn lọ sí ìgbélé tó yẹ pé wọ́n lè kó sùn kan ní yóò lò níwájú church tàbí ta báńkì kálukú ló ní tiẹ̀ ló fi jẹ́sí pé ìtìká àfojú wà ti pẹ́ sọ nípa báyìí ó mọ̀ fún kàtọ́ bí lérí pé ó jẹ́jẹ́ wípé òun ṣe ń tìka ọjọ́ kan tó ti fọwọ́ ní Islam tí wọ́n á wọ ní Islam tán ànábì ní áwùjù dì nàbì ẹ̀yà lọ pé àdéhùn rẹ̀ wà lọ sí ti ṣẹ̀rẹ́ àdìmọ́sọ̀ ti ẹlẹ́bọ̀ bákan náà àtìkáàfù mọ̀júdù ní ìdá mùsùlùmí ẹlọ ọmọ yìí pé àtìkáàfù tá à ń sọ̀rọ̀ yìí àbí mo ti awara yìí àwọn ẹlẹ́bọ náà ni àwọn ẹlẹ́bọ náà ni àyà kúránì ti wá fún wa ọ̀yà gbígbé ẹ̀wà fún ẹ̀ sọ́tò dàmbíyà àyà fifty two and fifty three ẹlẹ́bọ wọ́n ń ṣe àtìkáàfù bó wọ́n ti ìyẹn tí òsà wọn bá wà ní ìgboro tí òsà wọn bá wà ní igbó wọn ò tó bẹ́ẹ̀ bá wọn bí nǹkan máa fi wọn lọ tó nípa báyìí ọlọ́wọ́n bá dá lẹ̀ nípa àwọn tí wọ́n ti ń kíkà fún ẹ̀jẹ̀ lẹ́bàá àyà tó ti láǹdó yà tó ti tó àǹdó tó ọlọ́wọ́n bá sọ pé ìkọ́lẹ̀ ní ìyẹ́ wa kọ́ òfin ní máa ha lè ní ìta máa sí i. ìkọ́lẹ̀ yà sí ìwà kọ́ òfin máa ní ìta máa sí ìlúlẹ́tì Àlẹ́bí Ibrahim ṣe mà lára àwọn èèyàn rẹ̀ ti pé kí ló ṣe yìí, ó sọ fún bàbá ẹ̀, ó sọ fáwọn èèyàn rẹ̀ pé, máa á lè rí tàbá sí. Bọ́lá lè tàbá sí ìlú láti àwọn tó náà kí fún. Ẹ kí ló ṣe yín tọ́jà sí pé àwọn èrè wọn wọ̀nyí, tẹ wá ń tẹ wá ń tẹ wá ń jókòó tọ́jú ẹ̀ pa, tẹ́ ẹ̀ kó ń bẹ̀ láti ẹ̀ láti jókòó tẹ́ ẹ̀ pa tọ́jú ẹ̀ dábẹ́ ní ìsìnká fún ẹgbẹ́ yẹn ojú omi ìta kọ́ máa kú mẹ́rin ẹ̀rọ àmì pápò kó kan dábẹ́ ní ìsìnká fún ibi tẹ́ ẹ̀sẹ̀ pa bí bí nǹkan tẹ́ kú mẹ́rin sáná bí bàá ń lọ pọ̀ ní ibi èyí ló ní ti ó fi yọ ẹ fáwọn náà sẹ́yìn ìta kù wọ́n tẹ lẹ́bọ̀ ni wọ́n ń sè bẹ́ẹ̀ náà ni àwọn ìjọ àdẹ́kùn mọ́ àbí ẹ wá lọ wo bí àwọn ọmọ ẹgbẹ́ yìí náà ti ń sẹ́yìn ìta torí pé àwọn ọmọ Ísírẹ́lì lọ bá àwọn àwọn akọ́tẹ̀lá lórí Musa nígbà tí wọ́n lọ lójú ọ̀nà tí wọ́n lọ lójú ọ̀nà àtàlẹ́ lórí Musa àwọn tí wọ́n rí kọjá pẹ̀lú wọn wọ́n bá àwọn tẹ́ǹtẹ́ ìkìkà àpòpàdé lọ́nà kí ni mo wí jàmá wọ́n bá àwọn tí wọ́n ń sẹ́ ìkìkà àpòpàdé nítorí lójú ọ̀nà سورة الأعراف 138 ورغبة وجاوزنا ببني إسرائيل البحر وجاوزنا ببني إسرائيل وقيل البحر فأتوا على قوم يعكفون على أصناف لهم وجاوزنا ببني إسرائيل البحر فأتوا وجاوزنا ببني يعكفون فأتوا على قومه يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون àtẹ́bí Mùsá mú àwọn ọmọ Ísírẹ́lì onírìn àjò wọ́n sàn lọ wọn bọ̀ wọ́n lọ wọn bọ̀ ọmọ Ísírẹ́lì ọmọ wa ọlọ́wọ́ ní a ní kí wọ́n la ogun púpà ogun wọ́n la odò kọjá ọlọ́láwa la mú ní la odò kọjá gbogbo wa náà gbogbo wàhálà yìí tá a wà nínú ọlọ́mú àlà kọjá ọlọ́mú wọn lọ́ba tó mú àwọn ọmọ Ísírẹ́lì àtẹ́bí Mùsá àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ olùníwọ̀n la omi náà kọjú lálàáfíà tí wọn ò sì mọ̀ báwọn lè kọjá ńlẹ̀ àgọ́ kò máa gbára rẹ lójú mọ́ akọjá gbogbo ilé ní kálukú wà lọ́wọ́ mú adájọ́. ìbànújẹ́ tí ń fẹ́ni kọ̀ọ̀kan wà lọ́wọ́ mú àlà kọjá. agbára rẹ tó fi la múta àtàwọn ọmọlẹ́yìn nìkan fi jáde fóònù àtẹ̀wò fóònù báwa náà káwa náà jáde fóònù gbogbo wàhálà rẹ. wàjá wa ń pé. wàjá wa ń ná bí kàní ìdúró bí kàlí bá rọ̀ fàtàwọn fàtàwọn àlà يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون قال وجاوزنا ببني إسرائيل ما جاء نبي نبي وموسى عليه الصلاة والسلام àti àwọn jàmáà rẹ̀ àwọn múmi ní òdodo tí wọ́n gbà nígbà tí wọ́n kọjá tán ní wọ́n ti lọ lójú ọ̀nà tí wọ́n lọ lójú ọ̀nà tí wọ́n lọ lójú ọ̀nà wọ́n kan oríṣiríṣi nǹkan lọ́nà ah, ànábì mọ́tà kù zòórù àti ìgbọ́lá tó wà jẹ́gun jẹ lọ́wọ́ ni ọmọ yára sọ́mọ̀ pé fíwáhàn tó lé wọn ẹ jẹ́ bá ti lé ìrántí mú nǹkan àtàlà ni ẹ ń tà lọ láti pàtàkì àti wá kọjá lórí omi wọ́n ti jẹ wọ́n ti mú bóò ní adé wá ń jẹ ń sọ̀kalẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ ń sọ̀kalẹ̀ láti sámọ̀ mọ́nù sálẹ́wà. Ah, àwọn òrí jẹ àwọn òrí mọ́nù jẹ adánù lè sá lórí ìkìlọ̀ ah. eh, jẹ tó tún mọ́nù ó lè rí ibi tí ó lè tó ṣe déédéé mọ́nù ló fún jẹ tó ń jẹ láyé nìyí. وأنزلنا عليكم المن والسلوى. Nínú ọ̀nà dáa máa ń kà á gbọ́ pé kàkà kú lójú ọ̀nà nínú àbòsí. Òbí kò ń di àlàáfíà àwọn ìjẹ́ tí ń pa wá fún náà lóúnjẹ náà ìjẹ́ fún ìjọba pàtó orí yìí. àwa pé àdéhùn Musa fún àwọn ẹlẹ́yìn kan àti ara rẹ̀ kí wọ́n fi gbé wọ́n lọ wọ́n lọ náà okun ti bẹ̀rẹ̀ ara okun ti bẹ̀rẹ̀ ara náà lọ́jọ́ fẹ́ nǹkan òun nígbà yìí kí ẹ̀ náà ló kówó yìí ní àti ah, ìmọ̀pẹ́ yìí èdè ń pa mi ọ̀pá àwọn ẹni tí wọ́n náà gbàgbé tó ní mẹ́rin tí ń bọ̀ pé ah, àtẹ́yìn díẹ̀ àwẹ̀ mú ọ pépé díẹ̀ díẹ̀ pẹ̀lú máa báyìí nígbà tí wọ́n lọ wọ́n wá pa adáwọ́ aláàkọ̀ òun. wà á dáwọ́ aláàkọ̀ òun ìyá kúkú nàlá àṣùkà nílàwọ̀. bí wọ́n ti lọ lójú ọ̀nà báyìí wọ́n kà ka àwọn èrò kan kọ́wọ́ mọ̀ lọ́nà ọba èyí kọ́wọ́ mùsùlùmí nígbà tí wọ́n fi là fún wa ẹgbẹ́ àmọ́ yìí náà bẹ̀rẹ̀ wọ́n bá rí àwọn ìjọ kan àwọn èrò kan àwọn gúrùpù kan kí wọ́n ń gbé e. yàkùnkù nàdà ọ̀sán wọ́n jókòó wọ́n fẹ́ẹ́ ti káàkiri bí òsàn. ọlọ́ni náà kọ̀sọ́ wọn ìparí wọn ti bẹ̀rẹ̀ káwọn ànábì mú sọ́ọ́ kọjá bẹ̀ wọn ò sì sọ́ọ̀bù wọn ti ń bá lọ ìtumọ̀ yà wù wọ́n ẹ̀ wọ́n ti ń bá lọ wọ́n kàn sí ní. orí ti káàbù mẹ́rin ee àyè ti káàbù ẹlẹ́kọ̀ọ́ nù tí wọ́n rí lójú ọ̀nà ìyá ti ń lọ àwọn ènìyàn ànábì mú sá ara wọn wá gbà inú wọn tún sí ìjọ àtòrí pé yà kúkú náà tí wọ́n wù wọ́n ní àwọn máa ń jó ni. wọ́n máa lù wọ́n máa jó yìí bò dá wọn bí yàrá ti rí jó tí o rí bẹ́rẹ̀ tẹ́lẹ̀ tàbọ̀ bá rí tí ò rí bẹ́rẹ̀ tẹ́lẹ̀ yóò rà ẹni tó bá ti mọ̀ lù lùkọ̀ dá wọ́n tó mọ̀ bí ọ̀dà àgbà tó bá tètè pọ̀ sí ọdún ọwọ́ tó bá àwọn tóbi lẹ́nu náà ṣùgbọ́n àwọn jáde lẹ́nu ẹ̀ ọkàn rẹ̀ قالوا يا موسى اجعل لنا إلها Àwọn báwa náà dàrú sáwọn ìlú ìdí ẹ̀bá ìlú ìdùn ẹgbẹ́ láyà púpọ̀. Ìyẹn lọ́pàá tó fi jẹ́ sí àná ti ọ̀rọ̀ yìí ó ti bá àwọn àdé náà Nígbà tí kan fún wọn sọ, kí kan ní wọn sọ ló gbọ́dọ̀ rẹ̀. Alákùnrin àárín ẹ̀ tọ́lọ́pàá tó lọ sínú sọ́dọ̀tù tọ́ ni àyà 97 ó rí i pé wọ́n ti ń ṣe ìdíkà àti pẹ́ kọ́lá wájú hábẹ́ kan ní níláka fi àyà ti hàn sáfùwú làlá mi ká. kọ́lá wájú hábẹ́ kan ní níláka fi àyà ti hàn sáfùwú làlá mi ká. وإن لك موعدا لن تخلقه وانظر إلى أولئك الذي ضلت عليه عاكفا لنعوقنه ثم لننسفنه في اليم نسفا ìtàbẹ́lú náà ni pé wọ́n ń lò ìlà ìlà níkàlẹ́bì lọ́sẹ̀ ààrẹ ìrìn àfífà. wọ́n ń lò ìlà ìlà níkàlẹ́bì lọ́sẹ̀ ààrẹ Àkìfà, ọ̀rọ̀ tí ìjọba Àkìfà, ó ṣe é kìí sáà. Ẹ̀rí, Sọ́ọ̀bù Fásitì, Àyà 25, ìwé ẹ̀dá fún ọlọ́wọ́ bá sọ pé wọ́n mú lẹ́bí ní ọjọ́ àfàrọ̀ ló wà sọ dúró kó máa ń lè má sì lè wọ́n ní àwọn tòbìrì yẹn ni wọ́n lé ikú wọn jẹ́ dé mọ́sálásí wọn jẹ́ sí ẹran ọdí ẹran ẹran ọdún ẹran àdáyà wọn jọ lọ lọ́nà wọn dá lọ́nà wọlé hajj àmà àkùnfà. wọlé hajj àmà àkùnfà. àtẹ̀lẹ́yìn kò sóró pé wọ́n ṣe ń tìka ṣùgbọ́n sọ fún wa pé wọ́n pé wọ́n dá àwọn àwọn nǹkan bẹ́ẹ̀ kó dé mọ́kà wọ́n dá ju wọn ọ̀dẹ̀ kó dé bẹ̀ máa kú. láti máa pé ìtumọ̀ àmà àti máa ń tìka ọ̀dẹ̀ ní kó di odò sí ọ̀sán lọ́mọ́ tọ́mọ fún ọ̀sán lọ tẹ́lẹ̀ ní kékeré ayé rẹ̀ tọ́ba ti wọ́n ti ká odidi agbẹ́gun odò náà ọ̀gbọ́dọ̀ sàn lọ́wọ́ odidi ọba parí ẹ̀ kò tó máa parí náà ah, ọ̀nà bí tèmi àbá. fọ́tùlẹ̀ ẹ̀ǹtìkà ọjà kò fọ́tùlẹ̀ ẹ̀ǹtìkà ọlátí ń bẹ fún ẹ̀ǹtìkà ẹ̀ǹtìkà fọ́tùlẹ̀ ẹ̀ǹtìkà ṣé òun yàrá àwọn ẹ̀ǹtìkà ẹ̀yà lọ́nà ọlá òun ń bẹ fún ẹ̀ǹtìkà ọlá tó ń bẹ fún ìsìnká tẹ̀bí á pè é ìsìnká àbáńtì nìjà ọ̀rọ̀ wọ́n tẹ̀lé ká máa pè ọlá kan àbọ̀lá kan ọlá kan àbọ̀lá kan kí lọ́lá tó ń bẹ fún ìsìnká kò sí àdé ìsìnká kan àbí ìsìnká kan ọ̀wá àbí ìsìnká kan ọ̀wá. tí ó sọ fún wa pé a sọba tó ń ká bò ọgbà lára rẹ sọba tó ń ká bò ẹ̀ka báyìí lọ́wọ́ àbí ìsìnká kan ọ̀wá lọ́wọ́ sọlọ́mọ wa ni. lọ́jọ́ sí pé kan nínú àwọn àbúdá wò. kánú àwọn onímọ̀ àdìsí tilẹ̀ dáadáa ọ sọ ó ní kó tilẹ̀ àkọ́lọ́dà. mo sọ fún mo sọ fún àgbà bá àdójú mi lọ mo sọ fún àgbà bá àdójú mi lọ tó kọ rẹ̀ ń jẹ́ ahmed imamu ahmed muhammad. ó ní mo sọ fún pé. àfa wa ṣé mi ò rí mi ò rí àdéhùn kankan lọ́sọ̀ọ́ nípa ẹ̀yìn ti ká òbí ọlá kan bẹ̀rẹ̀ ìwà ni wọ́n àfa wa tí wọ́n mọ̀ ẹ́ bí àfa wa amadu mẹ́mọ́ amadu ńlá wọn ọmọ ẹ̀dí ìgbà náà. àyàfà wọn àti ìdílé ọ̀lẹ́ ẹ̀ńdẹ́ ọ̀lẹ́ tó kú táwọn ẹ̀ máa kà káàkiri àti ìdí bàbá ìgbà àmọ́ ìdúná náà. وقد روى ابن عباس رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال للمعتكف هو الذي يعفو في الذنوب ويجرى له من الحسنات كعامل àdéhùn kẹkẹ mọ́tà ni èso àdéhùn o ẹ mọ́ gbà lọ́wọ́ wọn ní abá mọ́ ẹgbẹ́ pọ̀ lẹ́sẹ̀ lẹ́wọ̀ yìí náà tó fẹ́ sí àbúkà bá náà tó gbà wá. àwọn ẹlẹ́nu bá fi ẹni ti ká fún òru ọjọ́ kan yọ gbàlá ẹni ló ti ń múra. ẹ má ṣe ẹ má ṣe ti ká fún òru méjì. wọ́n ní yọ gbàlá ẹni àwọn múra méjì. ìfẹ́ mọ̀ nípa onídìí kan dúró mọ́. kama kàlọ́ lókù ọba tó ti ká bòrú mẹ́ta ọ̀rọ̀ bàtà dá mélòó ọmọlá mẹ́ta àbí ọba tó ti ká bòrú mẹ ọ̀rọ̀ bàtà dá mẹ́rin tó sọ̀rọ̀ àti ẹ̀ẹ́dì káwọn jẹ́ ẹ̀dì náà àti sáàtì ọmọlá sáàtì àgbà wọn gbogbo àti ìpìlẹ̀ ìrọ̀ yẹn ànábì wá fún dá káwá lọ gbá tí ọba ti wá gẹ́gẹ́ bí àwọn súra àlẹ́ kùránì náà tó pọ̀ tá a mọ̀ tó gbajúgbajà àtàwọn ẹ̀rọ ọmọ tó súra báyìí lọ́la tí àtìkì rẹ̀ bá ti lọ àní gbà orí súra tó yà sí ní ìsìn ọkọ̀ kúlà gbogbo yẹn ni máa tó yà sí à súra ńlá ni kúlù ọlọ́run ìtẹ́gbẹ́ yà kúlà ó sọ̀rọ̀ nípa láti ìtẹ́gbẹ́ yà kúlà súra tó múlí kì ìtẹ́gbẹ́ yà torí pé òun ní ẹ̀ tó bẹ̀rẹ̀ rẹ̀ àwọn súra tí ẹ̀rí ẹ̀ bá tó bẹ̀rẹ̀ rẹ̀ òun ìtẹ́gbẹ́ súra tó yà súra tó yà ní ọ̀lá bẹ́ẹ̀ náà làwọn nǹkan nínú ẹsẹ̀ nínú ọmọ gbé káàkiri ní nánsáníàrò làbọ́dídé àkùn gbogbo àwọn akẹ́yìn ààrẹ nìkan náà mú òwe yẹn tòyí tí ọba ti lẹ́yìn ní àgbà pé jẹ́nẹ́rà èsì bẹ́ẹ̀ tí àwọn ààyà bẹ́ẹ̀ náà ni àìsí eh, káàkiri eh, náà rí náà sábà wá bẹ́ẹ̀ sọ pé kí ni túmọ̀ àìsí káàkiri wọ́n túmọ̀ ẹ̀fọn nílò ìdáná. وهو من شرع بدون مثل طاعة الله تعالى من مسلم عاقل غير دين ولا حرج. àwọn ní ẹja ń pè ní túmọ̀ àti káàbọ̀ ní kí èèyàn fẹ́ pa kó dúró gbọ́n sínú mọ́tàlá ṣùgbọ́n láti máa fi nǹkan lè tọ́ àti ọbẹ̀ ìṣẹ̀lọ̀ ní kíni pé kó lè bá àwọn fóònù àti ọbẹ̀ jẹ tọ́ọ̀bù ọbẹ̀ jẹ kàwó ọwọ́ wá nítorí ọlọ́run torí kọ́ bá jẹ́ nǹkan ní ìjọba bá wá tó òwò kàfi wàhálà wàhálà ní lọ́gbọ́dọ̀ tẹ̀sí pé ara àti lọ́nà ni ọwọ́ arákùnrin ọ̀dẹ̀ pé mùsùlùmí ló ń tàn orí rẹ̀ ti gbọ́dọ̀ pẹ̀lú ọ̀wọ́dọ̀ bẹ́ẹ̀ tí kan tó ṣe é jẹ́ kọ́lá ọ̀dẹ́ tí ń gbádùn nígbà ọ̀n gbádùn ọ̀nà nǹkan máa ń tẹ́lẹ̀ ẹ̀dẹ́ àgbọ̀dọ̀ gbà láyé ògùn mọ̀kálásí náà bẹ́ẹ̀ ni dùnà kò sí gbọ́dọ̀ jẹ́ pé jẹ́nàbà wà wàlà ha kò sí gbọ́dọ̀ máa ń jẹ́ ẹni tí ọ̀n ti nǹkan lọ́wọ́ ti bọ̀ lọ́wọ́ tó láyé tó bẹ̀rẹ̀ wọ́n ní gbogbo àwọn ẹ̀rí tó wà nù láti mọ̀ ọlẹ́rìí nínú ọ̀rọ̀ lọ́n àkàwà náà lọ́wọ́ sọ́nà sọ́nà bá wà ní. ìyẹn náà a ti ké fún akọ̀wá náà ti máa yàtọ̀ akílẹ̀ kan náà pé àyà ti ta sùn ní àdìsí náà pọ̀ tí wọ́n gbà wà látọ̀dọ̀ àwọn ìyàwó àdìlẹ́bí sọ́nà bá wà ní. ẹ jẹ́ ká lọ sí kókó mìíràn dámánù tó kó ìfẹ́lẹ̀ wọ́n ní ìgbà máa bẹ̀rẹ̀ ẹ̀ gbogbo nǹkan ló ní bẹ̀rẹ̀ gbogbo nǹkan ló sì ní ìwà ìgbàwọlé máa bẹ̀rẹ̀ ti ká eléyìí ni abẹ́gbọ́ yìí gbọ́dọ̀ ká bẹ̀rẹ̀ wọ́n ní ká máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́rùn tó wọ̀ ní alẹ́ twenty one táwọn twenty one alẹ́ àná torí pẹ̀lú ní ìmáǹtì gbọ́dọ̀ wọ́n twenty one ó lè pé alẹ́ káwọn ní ọmọ alẹ́ là kọ́kọ́ kàkàtó ka ọjọ́ nínú ìṣẹ̀rí àdélé àkọ́kọ́ kàtàkó tábà ní alẹ́ twenty one alẹ́ àná nù tábà lálẹ́ twenty two alẹ́ ìdóhùn lọ́ọ̀kan ìyẹn lálẹ́ twenty two wọ́n ní ẹ̀ǹtíkà fọ́ máa bẹ̀rẹ̀ ní alẹ́ mọ́tírídì àná wọ́n ló ní ọ̀rọ̀ sọ̀rọ̀ fọ́lágbára tó ti àná àwọn kan tẹ̀sọ́ yìí pé báàdà sọ̀lá àdúgbò rẹ̀ àwọn kan lẹ́yìn àkànbá lónìí ni a tó máa bẹ̀rẹ̀ rẹ̀ ẹni pé tabata sọ̀rọ̀ àti àwọn náà lẹ́rìí fún wọn náà tó fọ́ta alákọ̀ọ́kọ́ ní òjòjú kábẹ̀rẹ̀ rẹ̀ ní àtúrí bí alẹ́ náà là ń wá <clears throat> alẹ́ náà ni púpọ̀ tí wọ́n máa ń kíkà tó jù lọ torí pé láyé lásìkò kọ́dírì là ń wá kì í ṣe yọ́mù lè kọ́dírì là ń wá àbí ṣe yọ́mù lè kọ́dírì wá ní. ìjẹ́ láyé lásìkò kọ́dírì là mà kò sí yọ́mù lè kọ́dírì yọ́mù arọ́fà náà là mà àmọ́ láyé lásìkò ìdíkọ́ lọ́ọ́ fi gbé sí ìgbé rẹ̀ nípa báyìí kábẹ̀rẹ̀ ní alẹ́ twenty one náà lọ́dọ̀ àjò dámọ̀nù kúrò ẹ̀yìn náà pàtàkì níbo láà parí ẹ̀ níbo làá máa ń jáde ní alábẹ̀rẹ̀ ẹ̀ kò kà sẹ́wọ̀n bí alábẹ̀rẹ̀ náà parí ẹ̀ níbo lọ́ọ́ yẹ ká parí ẹ̀ ìkànnì àwọn àwọn àfa àgbà ní ìtọ gẹ́gẹ́ bí ìkànnì àwọn àfa àwọn àti lè máa ń la ọ̀dà àfa oníkékèké ìta tó tún máa hàbí ìgbìmọ̀ náà wọ́n ní yàkúrúdù ìdá ọ̀rọ̀ bá ti ṣá mìnà ìyá àmìlà wọ́n ní ọmọ jáde àwọn jáde nínú ìkìtà ní alẹ́ àtúnbá alẹ́ jọ́tọ́dún táwọn bí ọ̀la lọ́dún wọ́n ní káwọn jáde lálẹ́ ní pé mọ́gírìkì bá ti dùbá ìjọba ti tó ní ìjọba ti sọ pé àwọn oṣù ọ̀la lọ́dún wọ́n ní káwọn jáde tó bẹ̀ torí pé alẹ́ tó kù tá a fẹ́ lòun pé alẹ́ ààrùn di alẹ́ ọdún alẹ́ ti la wá wá sí ẹ̀sìn kan kò ní sọ̀rọ̀ náà ó jẹ́ ìgbà tí bí a máa lọ ọ̀sán náà kò tọ́ àtúntò ṣùgbọ́n òru gangan la wá wá nígbà tí àwọn bá ti lọ àwẹ̀ alẹ́ alẹ́ tí a ń wò lọ́ọ̀kan tí a bá ti rọ́ọ̀sùn àti kú nínú rọmọdán àti bọ́ sínú oṣù mìíràn ṣàwà náà. لعل العشرة تجوز بزواج شهر

àfi gbẹ́gẹ́ kí òru wúwo náà ní ló ní àwẹ̀ ní yọ̀kejì eh, oyún tó ní nìyẹn tó fi lálùbọ̀ àríkà tó wà ní. wọ́n á ní sọ́dọ̀ ọ̀dọ́rẹ̀ wọ́n á lè dìbò àwọn ẹni ìtọ́lọ́ lọ́wọ́ àìsàn ti kàṣíyò. bẹ́ẹ̀ ni kò sáàdì ìgbà kan tọ́wọ́ látọ̀dọ̀ àná ìjọba máa pé eh, ẹ gbọ́dọ̀ dùn ní ìka kò tó fi di ọdún kẹ́rì lọ́dún àti ìjọba wà lórí ẹ̀ ìmọ̀ àbùbá ìjọba ìjọba ìjọba ìjọba alọ́rọ̀ mi náà ọ̀rọ̀ mi náà wà ní pé wọ́n ti ta hàtà pẹ̀lú ìlú mi náà ọ̀dà náà. àwọn wọ́n nígbà tó dá àwọn àbá mi sọ yìí pé bàtà àwọn ẹgbẹ́ni náà ti káàpù táwọn ẹgbẹ́ni náà ti káàpù lọ ọdún lọ́jà ibi aṣọ tá a fi ṣe é ti káàpù ká gbé lọ sí ìlú kájú pé bá àti wà lábẹ́ òru wà ó di yìí àti tá ti parí ti káàpù jáde ká ti parí sí ayélujára ká lọ sí ìlú. Eh, ìsọ̀lá sílẹ̀ láti múra wọ́n ní kanúnù rẹ̀. Eh, àwọn tí wọ́n sọ báyìí wọ́n tí wọ́n bá jáde lásìkò tá a wílẹ̀ lákọ̀ọ́kọ́ wọn wọ́n lọ lẹ́kọ̀ọ́ tí wọ́n gbọ́ yíwá eh, alábẹ̀rẹ̀ tí ọ̀fẹ́ sì ní ẹ̀wọ̀n kan náà lọ́dọ̀ àmọ̀ àwọn tí wọ́n sọ lẹ́yìn náà ní tó bá jáde ìfọ̀ rẹ̀ jáza ó ti gbìn ọ̀lẹ́kọ̀ọ́ فعن المثل أنه رأى بعض أهل العلم إذا اعتكفوا العشر سنوات من رمضان لا يرجعون إلى أهلهم حتى يفعلوا الذكر عنها. wọ́n ní mọ́mọ́ amálẹ́kì gbà wáyé pé ó ní díẹ̀ náà àwọn onímọ̀ tí wọ́n bá tẹ̀ ẹ́ ti ká ní mọ́tàlájà àjẹyìn sọ̀rọ̀ bá wà ní ìrẹ̀sẹ́lá wọ́n ti ní lọ lé kí tí wọ́n fi lọ yìí. ìrọ̀mọ̀ pé mọ́tàlájà àjẹyìn àjẹyìn kò ní ẹ̀jẹ̀ ra ẹgbẹ́ kan náà ẹgbẹ́ kan náà lọ gbogbo àwọn akíní ìyá ńlá lọ ra sáǹtì tó bá jẹ́ pé mọ́tàjú ọ̀nà àti lọ́fẹ́ ìgbà báyìí náà máa bí níbi ká ti máa ti tí ó sì ní pé lẹ́fẹ́ gbẹ̀ẹ́bẹ̀ náà bí ó rọ̀ lọ́rùn ó lè ṣe àwọn tó bá jẹ́ sí pé à ọ̀dọ̀ ìṣẹ̀bẹ̀ rìn àjò yìí ti ló ti lọ sí bó ló ti wá sí bó ló ti ẹ̀rù bó lọ fẹ́ sí ó tẹ̀ ìgbẹ́rù sí ìkan náà àwọn ẹbí rẹ tó wà nílé rẹ kó mú lọ rí kó ní ìdílé wọn alákùnrin ha abúlé láti ṣe kẹ ìjọba wà lọ́wọ́ láti ṣe wọn wàá fẹ́ yóò máa mọ̀lùfà ìdájú ní ìdílé ayé. wọ́n ní alẹ́ tó béèrè pé kí lọ́ba náà ní àwa dúró tó ti di yìí kí láǹfààní tá a lẹ́yìn nínú lẹ́yìn bàtà ti ṣe jọ́sìn ṣe jọ́sìn ṣe jọ́sìn kẹ́ẹ̀dẹ́ alọ́ ní ká lọ wẹ̀ ìrọ̀lẹ́ níbi. òun náà máa pé ìwé ilé yẹn ti dábọ̀ ọjọ́ ilé ọjọ́ ilé ẹ̀dí ojúmọ̀ lọ́wọ́ ti máa kalẹ̀ fún ọdún pé ẹ̀yà ọ̀ sí lérò púpọ̀ díẹ̀ lọ sáwọn abìkan èèyàn máa ní wẹ̀ sí nàmbà sí nàmbà máa rí sára gan nígbà tí rí kọ̀ọ̀dúró ẹ̀ àwọn yẹn ti torí lẹ̀ tí ò kàn yóò dà sára ìgbà padà tí ò ní ma lójú bẹ́ẹ̀ tó nípa báyìí kí la rújà rẹ̀ tó ká máa lọ ká máa jáde ní ẹ̀ẹ́dàgbẹ̀ ẹ̀ẹ́dìkà lọ sí èyí wọ́n láǹfààní dáàrí ilẹ̀ wọ́n ní náà rí ilé ká ìjọsìn kan máa ń lọ sí ẹ̀ẹ́dìkà. ebi ká máa ń jẹ́ kí òpin ìyàkọ́ wà láàrin ìjọsìn ìkìkà àti ìjọsìn ìwọ̀n ọdún wọ́n ti ti àgbà ìdọ́wà bẹ́ẹ̀ ìka ṣe mára wọn kọ́ dàpọ̀ mára wọn tó ó sì yé wáyé pé ọdún ọ̀jọ́ ìkìkà nígbà tí ẹ̀rí àgbà ẹ̀ da ṣàkà ìgbìmọ̀ ìrìn tuntun bá tún sálámà sálámà bẹ́ẹ̀ náà sì ní kí ìgbìmọ̀ yọ ṣàkà ọ̀tọ̀ọ̀tọ̀ sì ní àwà tọ́ba tẹ ìgbàra wọn kò sí láì mọ̀tá ní ìlú ẹ̀gbẹ́ alábẹ̀ẹ́ dà pọ̀ yìí fúnbọ̀ náà wọ̀ dà pọ̀ kí làbẹ̀ẹ́ dà pọ̀ yìí lórí pa báyìí tó fi jẹ́ ọ̀rọ̀ tí máa mọ̀ wá áfíríkà ìlú náà bẹ̀rẹ̀ bábù tó ní wà láàyè ṣe àdéhùn kankan wà lórí ẹ̀ ní pé sábà ti parí ìkìtà àlèmọ̀lọ́lì náà أكثر الانتكاس وأقل هو أفعاله أكثر الانتكاس وأقل هو أفعاله نعم وأدى الأفعال wọ́n lè béèrè wípé mélòó ni ká ṣe ìgbà eh, ewu lọ́pọ̀ ètì lọ́pọ̀ jù lọ́pọ̀ jù òun ló sì kéré jù wọ́n ní kò sáà làwọn púpọ̀ rẹ̀ sókè ẹ̀ ṣùgbọ́n àlà ń bẹ́ẹ̀ látàkùn wa padà tẹ̀gbọ́n ọjọ́ mẹ́wàá láǹtọ́ ọjọ́ mẹ́wàá mẹ́sàn-án mẹ́wàá wọ́n ìyẹn lè fi ń tìka òòrù kan ọjọ́ kan kọ́ wá lálẹ́ yìí kó sì lọ ní mọ́gbẹ́rì lọ́nà ń tìka òòrù wọn náà kódà àwọn onímọ̀ kan fẹ́ lórí yorùbá náà wọ́n lọ lè fi ń tìka òòrù wákàtí méjì kódà àwọn lọ lè fi ń tìka òòrù ọkùnrin rẹ̀ sọ́kà ti dàgbé bí mo lọ ọmọ sáà ọbẹ̀ lọ sí ọjà wa ọbẹ̀ lọ sí ẹ̀ lọ gbàlá dáa bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ tó torí pé nígbà tí òsì kankan tó là á fún abánàbí lọ wípé báyìí lọ́wọ́lọ́ ní báyìí lọ́wọ́lọ́ sọ̀rọ̀ bá wà ní wọ́sẹ̀ lọ́wọ́ jẹ́ sí pé àwọn náà lè wà àríwá lásùnbà tí wọ́n bá gbà wà láyé ìgbà láti sọ̀rọ̀ wọ́n ní wọ́n lásùnbà àwọn pé mo lánàá ẹni ìgbà fún mi ní lọ sí ìgbìmọ̀ tó ìgbìmọ̀ èyí ká ọ̀sán èèyàn ti lè lọ lálẹ́ wọ́n pé àárọ̀ lọ́wọ́ tó kú ẹ̀ẹ́dì ká ọ̀sán ẹ̀yìn ìgbà ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fara ní àwọn tí wọ́n wọ ẹ̀yìn ìgbà ẹ̀yìn ìgbà lọ́wọ́ tó nípa báyìí kò sí kíkéré kankan nínú ẹ̀yìn ìgbà àwọn onímọ̀ kankan ló dé ọjọ́ kan òru kan àwọn akẹ́kọ̀ọ́ tó kò ìdí rẹ̀ kò sáàsì kíkéré kankan èyí sì jẹ́ wọn fara mùsùlùmí tó alágbára ju àwọn lọ bọ́ọ̀bà bá lágbára àǹfààní tó wà bẹ́ẹ̀ mọ́ náà pípọ̀ ẹ̀kíkà wọ́n ní láhàjà lè àkẹ́rì ẹ̀ bọ̀síà oníwòláàlà oh a lè ṣe jọjọ́ mẹ́wàá rẹ̀ a lè ṣe dáadáa jọ́pọ̀ dáadáa ṣùgbọ́n o ìjà tó ti nípa o ṣùgbọ́n àfẹ́ ká máa ń ṣe kùn púpọ̀ tó wá ń ṣe kùn púpọ̀ ó tó ń bí díà bá wọn ó tó ń bí díà ó ti di tàbá tó lò tàbá tó lò náà ó ti di nǹkan ní ìmọ̀ ẹ̀rọ wọn torí pé àwọn kájọ́ ọ̀sẹ̀ lẹ́yìn ẹ̀pọ̀ nínú ẹ̀ ní wípé ìlọ àtúnṣe àbúdí lè ààyè yìí èèyàn ra àwọn ará ilé yàn láre ẹ̀ńtọ́ lọ́mọ tó níyàwó tó ní gbogbo ẹ̀ ọ̀sán wọn jẹ́ ní wọ́n máa ráre káàkiri ilé ẹ̀sìn wọn lọ́wọ́ ń sìn máa nìyà anábì sọ pé káfà abẹ́lé máa lọ sí iná á ń yọ̀rọ̀ yìí àwọn ìyàwó anábì ní ẹ̀sẹ̀ tó tẹ́sẹ̀ tó ní tí wọ́n bẹ́ẹ̀ sọ ìkóòsì òun náà ní kí èèyàn jẹ́ kí ara lé rẹ̀ àwọn èèyàn rẹ̀ tó wà lábẹ́ rẹ̀ fún ọmọ ara rẹ̀ ọmọ fojú àwọn ìyàwó ẹ̀ fojú àwọn ọmọ rí ẹ̀ aládùúgbò nìkan ọgbà ọmọ jẹ wọ́n bóbìnrin náà wí o bí iṣẹ́ ẹ lọ bí iṣẹ́ aládùúgbò ní bá wẹ̀ kàfá ṣe ní bá rí ìkùmà àyìn bẹ́ẹ̀ náà ni bàbá náà kò kò sí nílé ní wọ́n fẹ́ ra wọ́n fẹ́ ra tẹ́ wọ́n fẹ́ ra ní wọ́n fẹ́ ra gílóògbé wọ́n unit wọ́n fẹ́ ra síbẹ̀ fọ̀mátì nígbà tí ìyàwó náà ti máa ń àbí ìyàwó náà lọ àti bàbá àwọn ọmọ wa ń láre káàkiri wọ́n máa wò wọ́n máa wò sí bá ọmọ wa lọ bẹ́ẹ̀ ká lọ. ẹni rẹ nígbà tí rẹ tó wọn tàbá lè mọ rí àìsàn àníwá pẹ̀lú pa abẹ́jọ́ ìfọ̀lọ́ káwá rá nǹkan tó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ káwá láre náà eléyìí tó tún wẹ̀ ìsìláàmù ni ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ sí náà kọ́wá ráwọn yàrá rẹ̀ kọ́wá ráwọn ìyàwó ọmọ ẹ̀ láre wọn máa ráre wọn máa rìn ìdíkà sí wọn máa pa wọn máa pàgbé ya baba àti wọn máa tọrọ báárà sí ibi lè máa ń mú ọkọ wa lọ́sọ̀tọ́ láti jẹ́ ìwà yìí ó lọ sí lọ́nà ìyẹ́gbọ́dọ̀ lọ mọ́kà ni ọ̀gbọ́dọ̀ lọ háìkì ni ọ̀gbọ́dọ̀ lọ múra nítorí pé ọ̀wà àtìkù máa ń yẹ̀wò àná ọmọ wa láti wọ́n ń tọrọ àjùlá àti ẹgbẹ́ dáfẹ́ bá fi àgbo abọ́ háìkì náà lásẹ̀ ẹgbẹ́ dáfẹ́ bá rẹ̀ rà lọ́wọ́ tó nípa báyìí eléyìí ni ọ̀gbọ́dọ̀ séjì àti ìdòtò náà ti sàn náà wọ́n ní wọn ò sí ẹ̀gbá wá fáànà bí máa ń fi ju ọjọ́ mẹ́wàá lọ sọ́lọ́ bá wà ní ayáfàjì nìkan fọwọ́ fáànà bí ti twenty days ó sì ní ìyá ló fi ṣe bẹ́ẹ̀ sọ́lọ́ bá wà ní sọ́lọ́ àwọn náà àbí fàánà sọ́lọ́ bẹ́ẹ̀ bá wà ní. نعم روى عن رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر فراغ في رمضان tọ́yì ẹgbẹ́ alọ́sílẹ̀ kókó mìíràn wọ́n ní ewu lọ́dá àjù ayéhùnmá àfọ́dọ́lù wìlá yẹ́tùrú àlẹ́ àlẹ́ bẹ́ẹ̀ ní amẹ̀lẹ̀ àkùnká rẹ̀ mọ́. ayéhùnmá àfọ́dọ́lù wìlá yẹ́tùrú àlẹ́ àlẹ́ bẹ́ẹ̀ ní amẹ̀lẹ̀ àkùnká rẹ̀ mọ́. ewu lọ́dá àjù ṣé wọ́n lè wù lọ́dá àjù ṣé kí èèyàn lọ ní kíkàkùn tó lọ mùjáwárà láàrin wáyé láwọn alùpùpù rẹ̀ kí ni lọ́dá àjù ní àdúgbò mú ibi iṣẹ́ rẹ̀ wọ́n lè wò lọ́dà nǹkan tó lẹ́sí fọ́ọ̀nù àwọn èèyàn láwọn ojú tó wọ́n lè wò lọ́dà rẹ̀ kí làwọn onímọ̀ àtọ̀ nàkúdárò pé á àwọn ìfọ̀ mẹ́tì yìí wọ́n ní tó dáa jù ní tó kọ́wà pẹ̀lú ara ilé ẹ̀jọ́ bá ti mọ̀ pé kọ̀ọ̀fẹ́ ń jẹ́ ọ̀rọ̀ dípò ọ̀gádẹ́rọ̀ kò fún ẹ̀ ọ̀rọ̀ lẹ́jọ́ ọ̀rọ̀ kò rẹ̀ kò dúró sí kọ́ ọ̀nà ọmọ kírun lóru kò sì máa wáyé lọ́dà àdúgbò sórí wa báyìí pẹ̀lú hmm. mẹ́rin fún ti gba ẹ̀ tuntun àfọ̀n bí ìgbà tó jẹ́ sí pé fún ọ̀bà tó ṣe á fún máa ń tẹ́lẹ̀ mẹ́rin fún wa ẹlòmíì sáà ti káàbù tó ti fi ń wọ́ wọ́n ní ìsìn kan orí àwọn olùsìn nìkan là máa ń kọ́ àwọn ọ̀nà ẹ̀ ti ká gbogbo àdúrà tí ó ti láti bẹ̀rẹ̀ ẹ̀ ti ká owó ilé ó ti sọ̀rọ̀ ó ti káàbù tó fi lówó lọ nǹkan tí ẹ̀rọ ẹ̀ ti owó ọkàn nítorí ọba bèèrè lọ́dọ̀ yọkàn wọ owó wa ń tẹ̀lé nǹkan ńlá ni ó bèèrè wọ́n ti kọ̀ fọ́jọ́ mẹ́wàá wọn lọ bọ̀ náà yájú arúgbó àwọn ọ̀dà nítorí ma ẹni wọ́n ti mú àyè yájú arúgbó àwọn ọ̀dà nítorí ma ká nípa náà tẹ̀lé ma báyìí wọ́n ní ká dú kámójú tó lé wa ọ́ pàtàkì ju ti ká kù lọ tá a bá rẹ ẹjọ́ délé wa ẹjọ́ wa ti ká ọmọ lọ́dọ̀ lẹ́yìn tó délé fún tẹ́ ẹ bá dé fún mi ẹlòmíràn tó wà ní ìtìká ní ìpín ìtẹ́wà ní owó ẹ̀kọ́ ní ìtìlẹ̀ wà ní ìyẹn bẹ́ẹ̀ bá wo mẹ́tò sí àwọn ẹ̀sẹ̀ǹtì sí ẹ̀ yìí jáde màlúwa ní àtàkàrẹ́ fèdè pé kọ́ níbi dé lọ́wọ́ àti àdúrà lè lè gbà. torí pé sọ yẹ kó sábà rí ìgbà ní òsè àwọn àwọn ẹtù bíi ní náfìlà ọwọ́ ọwọ́ ọwọ́ ẹlòmíì tí àwọn ọ̀rẹ́ ti yẹ kò sí kò sí lẹ̀ kò fi kọ́ máa ń lẹ̀ kò sí tó kẹ́kẹ́ kalẹ̀ ọkàn sájà wa náà. àwọn ẹgbẹ́ yọkàn sẹ́ni mẹ́tò ìgbé omi lọ́ọ̀tì káàkiri. ọlọ́dún kan tó ọba tí ń sè àdúrà táwọn bá ti ń àyè pé wọ́n máa fàdúrà rẹ lọ́dọ̀ lọ́ra tó bá yẹ kó ọba bọ́ọ̀lù sínú nǹkan báyìí ti lọ tó rẹ̀ tó ọba máa bọ́ọ̀lù agbára kéèké bẹ́ẹ̀rù ẹ máa lọ lé hmm, ti gbé kalẹ̀ fún náà bákan náà nínú àwọn tá a fẹ́ gbéyàwó ní ìdókò yìí wọ́n náà ní pé hali lè mọ̀ àtẹ́kù tó gbé lóṣù wà lè mọ̀ àdáta sí máa sí wa. hali lè mọ̀ àtẹ́kù tó gbé lóṣù wà lè mọ̀ àdáta sí máa sí wa. máa sí wa. wọ́n ní sí ẹni tí ń ṣe káàpù sọ́lẹ́tọ̀ láti máa bá àyàn sọ̀rọ̀ bí àbíkájọ tó lè wá wá òun ọ̀gbọ́dọ̀ wá àyàn lọ àmọ̀ yẹn ṣùgbọ́n tájọ tó lè wá wá sófin lè máa bá àwọn ènìyàn sọ tó yọ wá wọn ní kílé lẹ́wọ̀n lábàtà sábẹ̀ ọ̀láì sí o lè bá àyàn sọ̀rọ̀ torí pé islam iṣẹ́ tó ìyẹn lójú iná nìkan là máa ń lójú fara ayé àwọn àti ẹni ń sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n lè tán á lójú fara ayé àwọn àyà sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n lè tán náà gbogbo nǹkan yòókù máa sọ̀rọ̀ náà.

ní tí ìfẹ́ sí ló mú mọ́ rẹ̀ ẹ̀dọ́ wa ti sọ̀rọ̀ àwọn lè kà máa ń bíyà tó tó wà máa ń bíyà lórí ẹ̀kọ́ rẹ̀ torí bá báyìí wọ́n ní sẹ́yìn tí sẹ́yìn ti ká òkú lè fà tó àwọn sẹ́yìn sẹ́yìn ti ká òkú ló ti ọmọ ọmọ bẹ tọ́ba ti wáyé ti ká fún ẹ̀ka abẹ́ni kàkà sọ̀rọ̀ báàbá bí lọ bí sọ̀rọ̀ ẹ̀ káàbọ̀ salamu aleykum wa aleykum salam gẹ́gẹ́ bí tààrọ̀ lẹ́yìn káwọn àwọn ọmọ ìgbà ẹ̀dí kò ní gbẹ́nu kí ló kọ́ rẹ̀ kò ní gbẹ́nu yóò lù sí èkìtà àbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó gbé àgọ́ àwọn káwọn àwọn tó jẹ́ ní pé káyọ̀ lè mọ́ àkáyọ̀ lè háyì ní háyì ní Muhammad ìtọ́jà ìgbìlànà lẹ́nu Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ alábìlẹ̀ èkìtà ọ̀ bọ́tàn ìlú tiẹ̀ ọ̀wà nù sàlẹ̀ mùsùlùmí ọ̀yà àdìsọ̀ bíyà. àdìsọ̀ bá wọn mú أم المؤمنين wọ́n ní ìyàwó ànábì kìí ṣe sọ̀rọ̀ níyà ọwọ́ sí ànábì sọ́lọ́ ọláwà yìí ànábì ní ìṣẹ́yìn ìta ọ̀pọ̀ sọ́ńbọ̀ ìyàwó ti ẹ̀yà yóò wà sí ọ ṣùgbọ́n níwọ̀n báyìí mọ́tàlẹ́ ó lè wà mọ́ mo fẹ́ yọ ojú òní wọn náà ẹ̀mí lérò ọ wà ní ìjáde mọ́tàlẹ́ ọkàn yọ ọkàn yọ ọlọ́ọ̀kan ní ọlọ́ọ̀kan ti dúkà yọ ọrọ̀ ọ̀hún ó lè bọ́ sọ̀rọ̀ lórí fóònù wọ́n ti mọ̀ jẹ́ gbogbo ìgbà ọ̀rọ̀ tó wà sọ̀rọ̀ lórí fóònù náà fóònù ṣe bá tó ní ìdíkàbò jẹ púpọ̀ fóònù ti gba gbogbo ládá lọ́wọ́ ní ìdíkàbò tán bábọ̀ wá sí ìdíkàbò ló mú wá jẹ tọ́wọ́ wá mú wá kọ́ pa kọ́ wá sọ̀rọ̀ ara ilé rẹ̀ tó fẹ́ bàbá mi sọ̀rọ̀ ìtòjú mẹ́wàá báyìí lákòókò báyìí lójúmọ́ onímọ̀lẹ́ ọ̀ wà ní kan fóònù yàrá ìwọ́n lọ́gbàá yẹn ti kà á ti kà tó ọba tẹ̀lé ìdíkà tó gidi ní dáadáa ó lè wá lọ́dún níbọ̀ torí kọ́ ọmọ tó bẹ́ẹ̀ èyí náà ṣe yé ìdíkà gbogbo ẹ lọrọrùn ẹlòmíì gbogbo ayé ní wọ ẹlòmíì fún íńtánẹ́ẹ̀tì nínú ìdíkà máa ń lọ wàhálà ní àti ìgbàgbọ́dá àbújá wọn àwọn sọ̀rọ̀ nípa báyìí sọ̀tún yàrá sí àtìlẹ́yìn sọ̀tọ̀ lọ́wọ́ àyẹ̀wò ìyàwó àtìlẹ́yìn yẹn ń pè sọ̀tún yìí wọ́n wà máa ìyàwó wa bá nàbí sọ̀rọ̀ díẹ̀ nígbà díẹ̀ wọ́n bá nàbí sọ̀rọ̀ tó ń mọ̀kọ́ lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ kan ọwọ́ ti gbé ọlọ ọlọ yìí ọbẹ̀ lọ ànábì wá ti gbé ànábì níjẹ́ ìsìn ọ́ ibi níṣẹ́ rẹ̀ àtúnṣe ti jẹ́ sóńdà nìyẹn ànábì ní màá fi hàn bọ́bá ti rọ̀ ọ́ lọ́wọ́ bá a ti sèyàn náà ṣe rí àmọ́ wẹ́kọ́ àmọ́ ìrìn sí ìgbèrè. tẹ̀lé àní amẹ́ríkì ìgbàlejò àìta àwọn olóyìnbó náà ní gbogbo tọ́bájúkú tó kọ àwọn gọ́fúnà ọ̀hún kankan fún tó wá wọ́n ti kọ́kọ́ rán ìrìn àjọ pé ẹ pàdé wa níta ìdí kò tó mọ̀ bẹ́ẹ̀ ẹ tó sọ bẹ́ẹ̀ ká àwa ti mọ̀ pé pàdé ní bíbí ní gan náà àwọ̀ pé èyí ìlú náà lọ mùsùlùmí lẹ́wà púpọ̀ alẹ́wà púpọ̀ báyìí tí wẹ́kọ̀ báyìí tí sèèyàn àmọ́ gbá àmọ́ lè fi pàdé wọ́n lè fi bá wọ́ ọkọ̀ mọ́tò kò kalẹ̀ báyìí kiri sàlámù alẹ́kùn alẹ́kùn ẹ káàbọ̀ bá ń bọ̀ ọwọ́ rẹ̀ ló ti dé pàdé ẹ̀ ní ọ̀nà pàdé rẹ̀ náà nà kọ́ mọ́ra báyìí kọ́ gbá agáàrí ọ̀dọ̀ sí kó tó bá gbà á pé tó bá nù báyìí pé ẹ̀ ọ̀bàlá dànù láti ọjọ́ pé lórí ilé àwọn ẹ̀yọ̀ rẹ̀ á fi láti ọjọ́ pé lórí ilé àwọn ní ara àgbàgbọ́ ní kápọ̀ ìyàn ní sápá lòdì ní wọn. bí bá tó wá ń lọ ní ara àpọ̀lì náà ní káṣù káṣù aláwọ̀ wá sí sọ bí yà ọbí ọba àgbàlá rẹ̀ nǹkan nǹkan ní bẹ́ẹ̀ wọ́n ju ẹ̀ padà ilé wọn fún wa àmẹ́lì káṣù ni wọ́n ẹ̀fọn lẹ́sẹ̀ gbà ìlú ẹ̀rọ kápá ìlú bí yẹn bá ti wá sí ojú làbí wa ẹlòmí àránsì níbi nǹkan ìmú ẹ ẹlòmí àgbàtí lẹ́nu ọ̀rọ̀ ẹ bọ́mọ rẹ bá wá sí ọ̀pá lẹ́sẹ̀ náà ẹlòmí ọ̀gbọ̀n tí wọ́n mọ ilé ọmọ àtúnyẹ níjọ àmà tẹwọn àwọn àlejò àmà dìde fún bá bímọ mo ní ìlọdọ ọmọ rẹ bẹ́ẹ̀ láàrin lórí àwọn ti sọ́dọ̀ ní ìlọ́dọ̀ wọn bẹ́ẹ̀ làwọn náà lọ́dọ̀ gbé wọn ní ìṣẹ̀rí àná nípa báyìí náà. Tọ́bí ìyàwó àti ọ̀pọ̀lọpọ̀ àti ìmọ̀tẹ́kì ti ní ọ̀rẹ́ ti wọ̀ ní Ìyẹn bá ń já lọ síbi kókó mi àkókò tó ti fẹ́ lọ. Mọ̀tẹ́ láti lọ bá ti ti bọ́m̀bẹ́ mẹ́rin ṣe. Wọ́n ní mọ̀tẹ́lá bẹ̀rẹ̀ àyíká tí máa ń ba ìtìkáàfù jẹ́ olórí tí máa ń ba ìtìkáàfù jẹ́ náà ní olórí ní kí èèyàn máa fara olóbìnrin bọ́fara pọ̀ obìnrin àti fífarapá àti bíbá àti pọ̀ gbogbo ẹ̀ pátápátá bí ba ìtìkáàfù jẹ́ ẹlẹ́ẹ̀kejì àti olórí tọ́wí. kí èèyàn máa jáde mọ́tàlásí kọ́ jáde lọ láì nídìí kọkàndínlélé ní ìlú yẹn ó sì ní máa tún ẹ máa tún máa tún ìmọ̀lẹ́ ìbò wọ́n sọ̀tà dà lọ.

ẹlẹ́ẹ̀kẹta àlẹ́háyìlú náà ni tóbìnrin bá ṣe kíkà lọ́wọ́ sí sí lọ́wọ́ ní mẹ́sẹ̀kẹ̀ rájé bó ti dé báyìí ńlá lójú ẹsẹ̀ ya sálámà ọ̀sálámà kíkà òkèlè kọ nílé rẹ̀ wọ́n tó ma bọ́ọ̀ bá tó dúró ọ̀tún borí kù kan ní ìnìyẹn ẹ̀sẹ̀ ló ń gbà náà nínú àwọn ìkànnì tó máa bá kíkà fòjẹ́ táwọn àfáà tó ká òun náà ni àlejòmá àwọn àṣọrẹ. wọ́n lè fún àwọn àṣọrẹ. kí nìyàn dákú tàbí kí wọ́n apá ó gbé nìyàn lọ́nà tó bẹ́ẹ̀ ṣe wá ọ̀gá tó bẹ́ẹ̀ ṣe wá. àwọn tó kúta dánwò fún bá wa sọ̀rọ̀ kan fún wa. nìyàn bá dákú gan-an tó dákú lẹ́ẹ̀kan náà tọ́wá pẹ́ nínú táyì ń bò dé padà. bí wọ́n bá pẹ́ nígbà pẹ́ bàjẹ́ gan-an àwọn ẹgbẹ́ ìjọba tó ń lè dúró máa ń rìn. àbẹ́ àbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ̀ka ẹ̀ka yóò sọ ah, mm. máa ń gbéra ó sì á máa ń gbéra àti ní kọ́ máa ń lọ tàbí káwọ̀ tó kú òfin ọ̀hún ọ̀daràn ni wọ́n yìí mm. èyí tó sì tọ́ padà yìí ní ìfọ̀ tó bá wá ní ìtòlé má padà mọ́ ta ni ó láwọ̀ ọ̀rọ̀ ẹ̀yọ́ lè yọ ọ̀bá tó àwọ̀ jáde fún un tó mm. nípa báyìí nínú àwọn nǹkan tí wọ́n ní ẹ máa ń ba الاستكار حكم الإخراج المعتكف حكم الإخراج المعتكف من مكان الاستكار àwọn onídàájọ́ pé tí wọ́n bá tẹ léèyàn kúrò ní ìtìkáàbù tó yẹn ní ìtìkáàbù ni wọ́n wá lé bí má lọ àgbà ọláyè mọ́tò ọmọ bóòlù ni ó sì ṣe ìtìkáàbù rẹ̀ ti bàjẹ́ náà àdúgbò rẹ̀ tó ti bẹ̀rẹ̀ kábà lé yẹn lòdì àwọn akẹ́kẹ̀ẹ́ bá lè wọ́n lè wò ẹlòmíràn kì í jẹ́ ní ọlọ́run bí ìdẹ̀wọ̀n ọkàn pàápàá ọmọara jẹ ni ọlọ́run láti bọ̀ ẹ́ ti ká bọ̀ bóyá ó ní àwọn kankan tó bẹ́ẹ̀ àti ìtò ìjà fún mi tí wọ́n bá ti fẹ́ ẹ̀sìn rẹ̀ ara rẹ̀ ẹ̀ ní kí ni máa ń ẹgbẹ́ máa ti máa lé ọmọ nílé ẹ̀kọ́ ilé kọ́mọ́ bàtà wọn mi ìgbé tí ẹ ti bàjẹ́ ìmọ̀ fara ẹ̀ lè tọ́lọ̀ àdúgbò bá wọn bẹ́ẹ̀ náà wọ́n léèyàn فإذا طرد المعتكف من الموضع فعليه الانتقال wọ́n tí wọ́n bá yí ọmọ tí ẹ̀fọ́ ọ̀dẹ́sẹ̀ kan bá jẹ ìjọ àtìmọ́ ẹ á máa lọ wọ́n ká máa lọ bòmí ó jọ máa lọ bòmí ṣùgbọ́n bí àdìsọ́jà ni ẹ̀wà láyà tí ó so mẹ́rin àwọn ọmọ ìdájọ́ ìdí ayé máa ti lé wọ́n tí ìyàbá wa ń bá yàn láyè tó kọ́ máa ń fẹ́ kíkà ọmọ tálá sí àmì sọ fún pé àmì nípa ara yín ọ̀dà tábara yín àwọ́dọ̀ sọ̀rọ̀ àbọ̀dọ̀ sí ìrọ̀rùn fún pé kó lè bá aráyè máa lo gbogbo nǹkan yóò fi ráyè fún ẹnì kan kò sí àkókò tó yẹ. ní sọ́kà ni yóò ti bí ọ̀yẹ́ lẹ́nu rí wáyé tẹ̀lé ìtàkùn àjọ rẹ̀ tó wàmí ìtàkùn àti àìsíyà ìtàkùn wàmí ìdájọ́ ìtọ́jú ìlú. má fi bàbá yìí. bí ìdájọ́ ìtọ́jú ìlú ilé àtàlà ìlú ọ̀rẹ́ Naam, al-i'tikafu fi ghayri Ramadan Bẹ́lá alẹ́ lè ní káàbù nígbà tí òṣèlú wọn máa rán. Ansa ní fi yẹ àlùfẹ́. Àlùfẹ́ ti káàbù nínú oṣù yìí kí èso sùn lọ́wọ́ lọ́wọ́. Wíwá náà ti ṣe nínú sọ̀wá sọ́lọ́wọ́ àwọn àná ti ṣe ní ọjọ́ mẹ́wàá sọ̀wá. Àwọn náà ti ṣe nínú oṣù tọ́ba wù wá sí ìjọba wọn. Ìjọba tó ní ẹgbẹ́ mọ̀gbẹ́ ẹ̀ ẹ̀ ìyẹn má lè ní káàbù lọ́jọ́ tó ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni kankan tó takò náà àwọn fún ìṣẹ̀lẹ̀ náà àwọn onímọ̀ torí kò sẹ́ni kankan tó bá bá pé inú ọ̀nà ọ̀dọ́bì ànábì tó tún wá sí ìgbà yìí ìjọba wọn. ìyẹn bí wàá yíká lè ṣe ní àwọn akókò tí ìjọba jẹ́ ọ̀nà ọ̀dọ́bì náà. ó ti àyẹ̀ bọ̀ àwọn hadith tí a ti kàlẹ́ kan ní àwọn hadith tó wà sọ̀rọ̀ ìfà tí ò lẹ́tẹ̀ lẹ́tẹ̀ lọ́wọ́ àná wọn tí wọ́n sọ pé ọ̀làǹdẹ fún ẹ̀ẹ́dìkà àti bẹ́ẹ̀ náà ni hukumu ẹ̀tìkáfù lè mara àti bìlì mọ́sí àti fàyẹ́ náà tí mo ní bẹ̀rẹ̀ ẹ̀tìkáfù lè mọ́tàlá sí àti fàyẹ́ náà bẹ̀rẹ̀ ọ̀ bẹ́ẹ̀ náà ni àdájọ́ náà náà bẹ́ẹ̀ ni pé hukumu rẹ̀ yára bìlì mara àti bìlì lóòjì ha lóòjì ilé tàbí wọ́n kọ́ ẹ̀ ní ẹ̀tìkáfù lọ́wọ́ bẹ́ẹ̀ àti ọ̀fọ́n àyíká mẹ́rin sí èèyàn lè yan èèyàn lè fẹ́ obìnrin tó ti dáhùn lọ láti òfin ṣe ẹ̀yìn ìgbà ẹ̀dínlẹ́sìn tó kù tó ń bọ̀ bọ́ máa jọ fi ń wáyà wọ̀ ọ́ é ti káàbọ̀ ẹ̀ obìnrin lè ṣe é ti káàbọ̀ ẹ̀ ṣe alẹ́ alẹ́ ìjọba abẹ́ tẹ̀ láti obìnrin lè ṣàwọ̀ ọ̀yà kàkà gbọ́ ẹ̀ ṣé bíbà là ń sọ ọ́ níbi pé ó ti ìyàwó bá wọn níbi pé mo bá mo bá wà ní ìlú rẹ̀ sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ wọn yín mo fẹ́ fẹ́ àbúrò mo fẹ́ fẹ́ ẹ̀hìn àwọn ìyàwó obìnrin ti ṣe é ti káàbọ̀ ìdáhùn pé wọ́n lọ sí ata wọ́n ní kùsùlá ìfẹ́ alẹ́ sí ṣùgbọ́n kì í gùn láàbà ẹlẹ́tọ̀ rẹ̀ ní láàbà sọ rẹ̀ ìjà bí ha àwọn àfihàn ha ọ̀yẹ́kùrù nínú ìgbàwá ìjà bí ha náà náà fàámà pẹ̀lú ìjọba ṣùgbọ́n káwá béèrè lọ́wọ́ káṣẹ́ káṣẹ́ kò bí ní ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ obìnrin tí ó ń ṣe ìdáàbò lọ́wọ́ náà ń pè máa fẹ́ fẹ́ ní ọjà ìdáàbò ṣe ìdáàbò ń bọ̀ bá jáde iṣẹ́ aláàbò pé ọkùnrin kan báyìí mọ̀ sọ báyìí ṣùgbọ́n bàtí ṣe ìdáàbò lọ́wọ́ yẹn wọ́n ní ọjà yóò kíra mi o bọ́ bá tẹ̀lé o ní ìdáàbò lọ́wọ́ rẹ̀ torí kì í ṣe ayé ìlànà lọ́wọ́ wọ́n ní ìdáàbò lọ́wọ́ kọ́lá Ó bẹ̀rẹ̀ máa ń sẹ́yìn ìdáàbò lọ́wọ́ sẹ́yìn ti kọ̀lá àpẹẹrẹ ìlú náà bẹ́ẹ̀ ara mọ́ṣálá ìsìn náà ẹ̀ǹtẹ́ mọ̀ pé ìyẹn mọ̀ mẹ́sìkò ara rẹ̀ ní ti kíkà lọ́wọ́ ní ti ká tọ́lá àbúrò ọ̀wọ́ yìí wọ́n ló lè wọlé o. Nà bínáwé yàpá. Wàyà Ìlàhíjà. Ìtọ́ba tá a fi mú mọ́ṣálá yìí wá, tá a fi mú ìwádìí mímọ̀ yìí wá, ó ní wípé kéèyàn bá ti tọ̀lá obìnrin ó bẹ̀rẹ̀ okú kíkọ̀ lójú ẹ̀ àbí wọ́n ní ẹjọ́ ìṣe oko kíkọ̀ ilé lọ́yẹ kó ti ṣe kìí ṣe mọ́sálásí lọ́yẹ kí ó ti lò ní ṣe tó bá jẹ́ pé tọ̀lá kò bá tẹ̀lẹ̀ ajẹ́ sí pé yóò tù láàṣẹ pé ká lé obìnrin ẹ̀ jáde kúrò mọ́sálásí tó kọ́ lọ sí ẹ̀ ń jà nínú ilé ọ̀pọ̀ ẹ̀ ìtọ́pọ̀ àti àmìjọ́rọ̀ ẹ̀ wọ́n á ní kò mí inú ilé náà lọ́wọ́ ọba ilé lọ́wọ́ àgbẹ̀ inú àlè mọ́sálásí wọ́n ní jọ́jọ́ ti kọ́ ìjọ náà wọ́n ti máa káàdì ọjọ́ àríjà rẹ̀ èyí ti pípọ̀ wáyé tẹ̀wá jáde ẹni ti sáàbù yọ̀rẹ̀ tẹ̀wá bẹ̀rẹ̀ tuntun ẹni tẹ̀wá ní ìjà èyí bẹ́ẹ̀ wọ́n mọ̀ káàdì ọ̀rẹ́ pẹ̀lú pàbáyì eléyìí ní ẹ̀yìn náà àwọn ìmọ̀ tó wà lára àwọn ẹ̀kọ́ tó wà lára ẹni káàkiri àti àwọn nǹkan tí ó jẹ wọn àwọn àdáàbò kan wà tó yẹ kí ẹni tó ti dáàbò pọ̀ mọ̀ bọ́lá tábà tó kẹ́kọ̀ọ́ ọlọ́run bá sọ pé òhìn lànà fún ilẹ̀ yọ̀kọ̀ sí ìyá rẹ̀ lọ́kọ̀ sí ilẹ̀ àmì ìtàn ìkọ̀. òhìn lànà fún ilẹ̀ yọ̀kọ̀ sí ìyá rẹ̀ lọ́kọ̀ sí ilẹ̀ àmì ìtàn ìkọ̀. هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عفا عنكم وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الأبيض من من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم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 كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع القدر نعم بويا شيخ بيرك ايوه كان بيرك بيرك oníbèrè bèrè wípé nínú mọ́sálásí wa tí ìyàwó bá ti kú mẹ́wàá àmọ́ sún ìlú wa di òru ìjẹ́ wípé tẹ̀lé sáwọn fi ayé rẹ̀ lẹ̀ tó dàbí kò tẹ̀sí àti káàbù bẹ́ẹ̀ tó ẹ̀yẹ́dẹ́ ìgbé àkọ́kọ́. náà kò sí láti mẹ́tìlá òru náà yẹn gbogbo ẹ̀ náà. náà ìdílé ẹ̀ẹ́dẹ̀ẹ́dì oníbèrè bèrè wípé kí ni ṣẹ̀rí àárín nípa àwọn àgbà tí wọ́n máa tí wọ́n máa dá ọjọ́ kàbàkó fún òru lẹ́yàtọ̀ ìmọ́lé àti kíkó àwọn ènìyàn jọ fún òru ní ìdájọ́ sẹ́yìn àṣọ nípa rẹ̀. dídá ọjọ́ kan pàtó èyí táwọn tó dá lẹ́yìn lákòókò dára wọ̀nyí èyí táwọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ da sílẹ̀ ó ti wà lọ́dọ̀ àwọn onímọ̀ tó síwájú ní sham ó ní ọjọ́ tí wọ́n yàn nínú àwọn ọjọ́ oṣù ramadan sí láìláàtọ̀ sọ́dọ̀ ní iraq àdìkúfà ó ní ọjọ́ tí wọ́n yàn ní pàtó pé náà ní láìláàtọ̀ sọ́dọ̀ ní mọ́kà ó lè dáwọn náà bátúndé mẹ́tínà básúà kálukú ló ní àwọn àwọn onímọ̀ kò sí pàtó ọjọ́ kan ṣùgbọ́n a máa yí kiri lára ìfọ́ òjò sí ìdìbò àlẹ́ àti sọ̀rọ̀ àtọ̀sọ̀dá gẹ́gẹ́ bí àwọn ìgbàwà tó wá ọ̀sọ̀ fún wa wípé wọ́n rí ní 21 sọ̀rọ̀ bá wa wọ́n rí 21 àwọn akọ́mọ̀ 21 wọ́n rí 27 àwọn akọ́mọ̀ 27 wọ́n rí 23 àwọn akọ́mọ̀ 23 wọ́n rí 29 àwọn akọ́mọ̀ 29 ìwúlà wa mọ̀ títọ́ lóyìn ọ̀sẹ̀ ẹnìkan àwọn àgbà rẹ̀ pé máa ń yí ìpèrè àwọn olùdíje twenty one olùdíje twenty three wọn gbàdá wa lójú pé all number yẹn bẹ̀rẹ̀ wà. náà ìgbà tó lọ fẹ́ oníṣẹ́ bèrè pé kí ni ìdájọ́ tó ṣe yàtìká tẹ́lẹ̀ tó wá sùn ó wá nàdà ó wá lè kọ́ ọmọkùnrin lára rẹ̀ ṣé ìdájọ́ ṣẹlẹ̀ àdúgbò rẹ̀ ṣé ìpínlẹ̀ àbúlé ti gbàgbé ni àbí lẹ́tọ̀ tẹ̀ fún wọn. No, mi ti gbàgbọ́ gbàgbọ́ sọ ìdáàbò kọ́lá owó ẹ̀kọ́ máa ń fẹ́ wọn tó ti máa ń lọ ìjọba náà. Láti lọ sí ṣe ṣe rí pé ìyá yóò múlẹ̀ láti ọ̀pọ̀ lé sí àwa yìí. Ṣé nǹkan kan bẹ nínú ṣẹlẹ̀ àti àlejò wà wà ní ọ̀sán náà sọ wípé àárín yóò jẹ́ àmì wípé a ti ṣe òǹgẹ́ orí gbogbo àmì tí àná lè sára rẹ̀ fún àsọ̀nà lọ́wọ́ lẹ́yìn bàtà bá tẹ̀lé kan tòjú la wọn máa wà mẹ́ta kó tó tẹ̀lé dábàá yẹn bá a bá láǹtẹ̀ gbogbo ayé ọmọ wa tó bá tẹ̀lé kan náà láti máa mọ̀ pé àná ní lẹ́yìn lọ́sọ̀rọ̀ àwọn ìjọba ti láti mọ̀ tẹ̀wọ́ yẹn kí ọmọ rà láti fi dáná àmì dáná ìtàkùn tó dé ìfọ́nà àlọ́wọ́ ṣùgbọ́n àmì dáná lẹ́yìn bàtà kìrìtà tó wá tí ó fi láti wà sí ọ̀ wípé aṣèlérí lẹ́la tó kọ́ ni ká máa jẹ́ kí gbogbo òru àjọ twenty one ti fi parí àmà ìṣẹ̀lẹ̀ wọn bá ní láti máa fi sọ́nà wọn èyí ló bẹ̀rẹ̀ fún wọn بسم الله الرحمن الرحيم أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر أنزل الملائكة والروح فيها بإذن من كل أمر سلام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 خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lọ́dà kí gbogbo ẹni tí ẹ̀rọ ń ṣe tí ẹ̀rọ tẹ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ bọ̀. ọlọ́run bá sọ nínú àlùkòrán wọ́n ní tọ́pù jẹ́rẹ̀ ti káàkiri tàbí ìrùsọ́lá tó kọjú àti díẹ̀ nínú àwọn ìtọ́lọ́mbà tó kí á ìròyìn fún wa nínú àwọn wọn kọ́ sílẹ̀ bí àṣírí láyé látòlùkọ́jú bẹ́ẹ̀ ni láyé látòlùkọ́jú láṣírí ọwọ́ ọlọ́run láti rí ẹ̀wà ọwọ́ afọ ànábì ní díẹ̀ níbẹ̀ ẹnu wọn bá tó wá fún ànábì ní ànábì òkúta ó ti rẹ̀ fún wa tó bá ń sọ pàtàkì ọlọ́wọ́ bá ń gbé kalẹ̀ fún àánú súra ńlá ìfẹ́ àwọn olùdílá ìmìnà ṣáìbá ọ̀yọ̀rọ̀ sí أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما من ألف شهر àgbékalẹ̀ ọlọ́run ọba nínú sọ́rọ̀tọ̀ fàdù òun náà láàrin àwọn náà àjọ karùn-ún ọlọ́run ní àwa iná àwa àǹgáná asọ́fin ní òun kalẹ̀ káà dárúkọ ẹ̀ èyí tó gbogbo ayé ti mà tẹ́lẹ̀ kí ni nǹkan náà àrùkọ ọ̀hún. tá a sọ kalẹ̀ nígbà wo tí láyé láti fi kọ́lẹ̀ o. tí láyé láti fi kọ́lẹ̀ o. òun kan tí ń jẹ́ báyìí tó kọ rẹ̀ ń jẹ́ ó kọ rẹ̀ wá rò ó ní gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí a fi fún kọ́dìrì nítumọ̀ iná mi láyé láti fi kọ́dìrì ní nígbà tí láyé láti fi kọ́lẹ̀ wọ́n ní láyé láti fi kọ́dìrì òru wájú láyé láti fi kọ́dìrì òru tó jẹ́ sí pé ẹsẹ̀ ayé òní gbà wọn láyé náà wọ́n ní kọ́dìrì fọ́júlù gbà mí a máa lò pé a fún nǹkan nǹkan fún wa wọ́n ní lọ́dọ̀ tó fọ́júlù ooru tó jẹ́ síbi àwọn màláíkà níbi tí wọ́n pọ̀ dé wọ́n mọ̀ tẹ́ra wọn lórí wálẹ̀ mọ́lẹ́lá tó fọ́júlù tí wọ́n lórí ó tún ní láyé yàtọ̀ lè fọ́júlù atúmọ̀túmọ̀ ìlú láyé là kádà mẹ́tẹ̀ ìta ní ẹ̀ńdẹ́gbẹ́lá tó lọ ó nípìnlẹ̀ nínú pé àwọn màláyíkà nínú wọn fara kàn án tàbí wọn náà fara kàn án nígbà wọn bá ní ilẹ̀ ọ̀gbà wọn mọ́ kú láti wá dúró gbà náà ajẹ́ pé àwọn arìnrìn àwọn gbá wọn ó rí fún wa ẹlẹ́ẹ̀kẹta òun náà níbẹ̀ náà ní kádàrà wa bá bẹ dáadáa dáadáa kádàrà kádàrà ọdún kan tó lò bẹ́ẹ̀ ni ọlọ́ni àwọn aláṣọ àlùkùránì kalẹ̀ fún aláṣọ ìkọ́ni gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà fún aláṣọ ìkọ́ni ìdàgbàsọ kalẹ̀. ọlọ́wọ́ á ní òwúta àwọn òwúta ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ẹ́mọ̀túmọ̀ ẹ̀ ọlọ́run náà ní sọ̀rọ̀ òun náà ní tó ń sọ ọmọ akúndé ẹ̀ẹ́mọ̀túmọ̀ ẹ̀ wàmà àdúrà kàdúwà nẹ́bí kan. wàmà àdúrà kàmá lẹ́yìn àtúntò kọjá. alukóran ni kọ́kọ́ sọ̀ kalẹ̀ kótó ní bá nàbí tó ma yí láyé àtúntò kọjá ànábì náà mọ̀ ìjọ náà nígbà tí wọ́n yà sóra yìí sọ̀ kalẹ̀ ànábì tó ma ọmọ tí mo yẹ olùfà nẹ́ẹ̀bì ṣùgbọ́n tẹ̀ ń tàlàyé díẹ̀ kan nínú ẹ̀ láyé látọ̀lẹ̀ fádẹ́rẹ̀ fáyẹ̀rọ̀ ń rìn àìsàn ìṣàhà. láyé látọ̀lẹ̀ fádẹ́rẹ̀ fáyẹ̀rọ̀ ń rìn àìsàn ìṣàhà. àkọ́kọ́ ọlá tí mo fẹ́ sọ fún mẹ́ta náà tí mo fẹ́ sọ fún ọ nípa lẹ́látọ̀lẹ̀ fádẹ́rẹ̀ ọlọ́run fẹ́ kí lẹ́látọ̀lẹ̀ fádẹ́rẹ̀ máa nẹ́ẹ̀bì pẹ̀lú nǹkan mẹ́ta tọmọ kó fi ń ka sóra ẹ̀ nǹkan àkọ́kọ́ tí ọlọ́run ọba ti ṣàlàyé lọ́dọ̀ lọ́dọ̀ fún àìmọ́lẹ̀ wa lọ́sọ̀rọ̀ òun náà ní wípé wọ́n sọ pé kì í dẹgbẹ́ àwọn òwe láyé lọ́sọ̀rọ̀ lọ́dọ̀ kì í wá sí ti ẹgbẹ́ ilé pé káṣí ẹ̀wà máa ń gbéra wọn ọlọ́run ní káyéró ní ayé ti ń ṣá. láyé lọ́sọ̀rọ̀ ọlọ́run ní òru ọlọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ ọlọ́run wà á sọ nọ́mbà ọjọ́ láàrin sẹ́mọ̀ bí òru ni wọ́n fẹ́ sọ fọ́lọ́lá sẹ́mọ̀ fẹ́ fi wé nǹkan ọyẹ wọ́n fi wé ọlọ́lá ju iye òru báyìí lọ ni tọ́ǹbọ̀ yà bá kí lọ́pà tí wọ́n fi fi òru sílẹ̀ tí wọ́n fi wá lọ síbi oṣù. èyí tó tàbá ní ọjọ́ yóò dojú mọ́ ẹni lójú fẹ́ mọ̀ náà mẹ́rin ìwọ́n náà sáǹtì ẹ̀ eighty four years àbí one thousand eh, eh, eh, one thousand months òfìsáǹtì iye.

jìbìrìlù mẹ́wàá lọ àmàlẹ́kà jìbìrìlù mẹ́wàá ẹ ẹ̀fẹ́ rọ́ọ̀bọ̀ ẹ kú láwùjọ èèyàn nínú pé tábàlá àfẹ́jú èèyàn ìyẹn ẹ̀ ní mọ́nàbẹ̀ lọ́sẹ̀ ọ̀sán ló fi yọ ayé pé òru yìí sẹ́yìn omi àjòjá ọlọ́lá ju ẹgbẹ̀rún oṣù jáde fi ọjọ́ lẹ̀ jáde kò rú sílẹ̀ jáde lọ́wọ́ oṣù yẹn ọlá àkọ́kọ́ nìyẹn tàbá lè fi nǹkan wéra wọn àti ìgbọ́ ní kí wọ́n máa fi nǹkan wéra wọn tó kẹ́lẹ́ ìlọ́lá ju nǹkan báyìí lọ nígbà times one million àmọ́ ní wọ́n lọ pé àrà yóò bá gá sí ọ̀bà omi wa ní eh, ọkùnrin mẹ́ta ẹni tó lágbára náà pè ní ọkùnrin mẹ́ta eh, ìgbà ní wọ́n pọ̀ tẹ̀wọ́n ìgbà ọkùnrin mẹ́fà ni ọkùnrin mẹ́fà ni ọkùnrin mẹ́wàá ni àti ọkùnrin ọgọ́rùn-ún nínú ìlú Yorùbá eh, ọlọ́wọ́n á ní ayé rọ́mù mi á lè ṣe àmọ́ tó o bá ti màá tuntun ní ìlú orí ju àkókò tá à ń sọ yìí lọ́yẹ̀kọ́ màá fún nǹkan mẹ́rin kí lọ́wọ́ àtúntò lórí àmọ̀ ìgbọ̀gbọ̀ báyà ẹlẹ́ẹ̀kejì nínú ọlá tí wọ́n fún lẹ́lọ́pẹ̀lọ́ kọ́dúrì tó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀ lálọ́jí òun náà ẹni àgbékalẹ̀ ọlọ́run tó tẹ̀lé pé tàbí kulli amr. mẹ́lẹ̀ àwọn màláyé kan wọ́n máa sọ̀kalẹ̀ ní mẹ́sàn mẹ́wàá mẹ́sàn mẹ́wàá mẹ́sàn mẹ́wàá mẹ́sàn nẹ́sàlà ẹ̀rọ bí nàìjíríà àbí nàìjíríà nàìjíríà bí wọ́n ti ń gbígbà tí ń rọ̀ bójú ti ń rọ̀ wẹ̀wẹ̀ bẹ́ẹ̀ náà ni màláyé tó ti máa sọ̀kalẹ̀ kò ní kò á nífẹ̀ẹ́ mọ̀tú bí wọ́n ti pọ̀ tó ní wọ́n pọ̀ tó sànẹ́sọ̀rọ̀ mọ̀lá nípa lóòrùn náà. ìdánù lọ́la ìdájú wa ń lò ó fi hàn. ọ̀gá wọn náà ti wà láàrin ọ̀gá wọn yẹ wà láàrin yàrá lọ́gà bá tẹ̀lé àwọn ọmọ ẹgbẹ́ lẹ́yìn rẹ̀ lọ́wọ́ tó kí ní lọ́bí yẹn ọ̀pọ̀ tí ọ̀bà bá màláìka pọ̀ tí wọ́n ṣùgbọ́n fún yín ṣùgbọ́n náà wọ́n ní à ẹ̀kọ́ máa fún nǹkan mẹ́fẹ̀ẹ́ yẹn kìíní yẹn ẹnu bí wọ́n dá kọ wà tó kò fi há yẹn ọlá mìíràn ló tó jẹ́ yàtọ̀ sí bíbọ́yá arímàláyíkà tó pọ̀ tọ́sọ̀ kalẹ̀ náà ìyẹn ọlá tó jìnà sí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nu ayà ìgbọ́dọ̀ ń fi hàn nẹ́bù òun ni sàlámù bí àtà àmọ́tọ́lá sàlámù bí àtà àmọ́tọ́lá ìlú bá àlàáfíà ní òru náà àtàmàlò báyìí kàmá ti ṣe ọ̀tọ̀ ọba wíńdẹ̀sì tí ọba ti dé dé lára tó lọ́wọ́ lórí sàlámù níyà àtàmọ́kọ́lá ẹ̀yọ́fàjì. sàlámù níyà àtàmọ́kọ́lá ẹ̀yọ́fàjì. ìbéèrè àlàáfíà ó rí kẹ́lẹ́. sàlámù níyà àtàmọ́kọ́lá ẹ̀yọ́fàjì. ọjọ́ tí yóò wáyé pé bí a bá ti kí ni ọgbà bẹ̀ àlàáfíà. Ìyá ìgbé màláíkà ò lè jọ ọdún dà. Sọ́láàmù ní àtà mọ́tọ́lá ìlú bàbẹ̀. Ìjìlẹ̀ ìjọ wọn ni. Bọ́bá tí àwọn màláíkà àlàáfíà nínú ní ooru lánàá fọ́lẹ̀ ìyẹn máa lálàáfíà ìdá ìjọba ní. Àìsàn tí ń ṣe wá pọ̀, àìsàn ara, àìsàn mọ́nà ní Sàlámù Nàìjíríà tí ó wà sàkárà sàjọ́. Àìsàn àìsàn owó àìsàn owó àìsàn náà سلام هي حتى سلام هي حتى مطلع الفجر. nǹkan tó bá jẹ́ kí àwọn ayé tó bá ti ọkọ̀ ọba ilé ti di ìdára sọ̀rọ̀ bá lórí ọ̀rọ̀ náà ó tẹ̀ mọ́ ọ̀la àbí tó ọba ti bójú ẹ̀jẹ̀ lóṣù ọlọ́run sàlámù nìyí yọ wà máa lọ alùpùpù gbàgbé alùpùpù gbàgbé tó bá fẹ́ pín sàrà ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ pín sàrà wọ́n máa ń fi àkókò yẹn kó kéré kọ́ńbà ti jẹ́ pípé ẹni tí ọbẹ̀rẹ̀ ti jọ́ dàgbà yín bẹ́ẹ̀ kọ́ńbà ti pọ̀ agbára wọn. pípọ̀ sí àkókò àlàáfíà àbẹ́rẹ́ ìdájẹ́ ìdájẹ́ ìdájẹ́ pípọ̀ àkókò yẹn tó ń fẹ̀ tó ń pàdùn yìí obìnrin wa yìí pé ìkẹtọ́ náà ń sọ̀rọ̀ kalẹ̀ ní ọ̀rẹ́ láti ọ̀gá ìgbè yẹn ọkọ̀ ya mẹ́rin. Sálámù níyà àtà àbákọ́lá ẹni bàjẹ́. Ìjẹ́pọ̀ alábòjúwe sáàtò ìjà abàtò ìyàwó ìdúnmọ̀. Àdúrà àkókò gbígbà àdúrà ti mẹ́jọ ojúmọ́ sókùn kò gún. Àwọn kan ní ìgbàdídò náà bá borí nígbà kó tó bẹ̀rẹ̀ ẹnu àkókò yẹn lásán. Ìnáà ní ìjà sáàtò ìjà sórí gbófún ọ̀fẹ́ àbùkù fún jàmá àwọn kan nígbà tí wọ́n bá ti fún ká àbọ̀kọ́ náà àtùgbà bá jókòó ìtẹ́jú rẹ̀ yẹn ti jókòó kéèké ẹ̀yọ́ àmọ́ ọlọ́ọ̀jà àdúrà bọ́pà náà ti náà ti gbé ní àgbẹ̀rẹ̀ náà ọ̀hún kò fún nìyẹn ọlọ́mọ ayé tilẹ̀ láti lọ́kọ́ lórí èyí ti bẹ́ẹ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ inú. wọ́n lọ wá ń mà tó ọba sórí rí tiẹ̀ ló kù tó ọba sórí rí wọ́n ló láti má sórí rí sá sọ̀bá ọ wá sọ lọ ọ wà rí nǹkan tó lọ ọ rọ pa méjì rẹ ọlọ́pàá méjì ọpa méjì orí ìjà ọ rí nǹkan bèrè lọ́wọ́ ìkíní yẹn ti lọ mẹ́rin lọ́wọ́ àwọn ìwọ ìwọ ló ti ra ẹ̀. Ẹ jẹ́ wá ká fọ́ súra yìí wẹ́wẹ́ lára àwọn nǹkan kan ẹ̀yin àbáyé máa ti síra ẹ̀ ẹ̀ máa fẹ́ kọ̀ọ̀mẹ́rin ẹ̀yin kùránì.

súrà Kùránì tọ́jọ́ súrà Kọ́dírì níbi ìbẹ̀rẹ̀ rẹ̀ tá a mọ̀ sí ìnìyà. ìnà. mọ́ta lọ àbá rẹ̀ ọ̀pọ̀ Yorùbá ni ìnà náà nìkan ìnà nìkan lọ́kà lọ́ba fẹ́ràn. Ah. súrà Fásitì ọlọ́run ọba sọ pé láyé àkọ́kọ́ gbogbo tá a fẹ́ mú ìbẹ̀rẹ̀ súrà kọ̀ọ̀kan tó ti sọ́dọ̀ sọ́dọ̀. láyé àkọ́kọ́ ní súrà Fásitì الله أبا إنا فتحنا لك فتحا مبينا إنا فتحنا لك فتحا مبينا ناسي نقرا سورة الكهف سورة النوح سورة النوح البلاي هنا تفريق إنا أرسلنا نوحا إلى قومه Sọ́lọ́tò káwùsà ìbẹ̀rẹ̀ rẹ̀ ìdínà lòun náà ọlọ́pàá ọmọ ẹ̀rẹ́. Ìgbìmọ̀ àkọ̀ ìná kàlùkàwùsà. Bẹ́ẹ̀ ni, àwọn arí àwọn súrà míì tó jọ dáadáa ṣùgbọ́n àyà kejì tàbí àyà kẹta lọ́wọ́ bíbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ súrà ìbẹ̀rẹ̀ súrà náà ṣùgbọ́n àyà kejì tàbí àyà kejì nínú àwọn tó jọ fẹ́ bíbẹ̀rẹ̀ àyà kejì lọ́wọ́ àwọn náà sọ́tù dùkán sí àbá sọ́tù dùkán sọ́tù dùkán àbá sọ́tù dùkán yìí ṣe ọmọ kòrán bẹ̀rẹ̀ ṣe mọ̀ ẹ́mà wá sọ́tù dùkán ọ̀rọ̀ ìgbẹ́ ọlọ́wọ́ bá sọ ọ́ ń bẹ̀ pé ọ wá jọ òun náà sì ni wọ́n kì kọ̀ránì náà wọ́n kì ń bẹ̀ láìláṣọ lọ fábílì náà ni wọ́n sì tún wá kì í lẹ́lẹ́ náà lásán ọyà sọ́tò dùkán kí láti bẹ̀ ha ní. ọyà ọjọ́ adé ọjọ́ iná àrùn lọ́sà òbí láìláṣẹ́ mú àrọ́ká. orí bá mi ìkànnì ẹ̀tún lọ́wọ́ sọ́rọ́tù Yusuf àyà kejì bákan náà ọmọ ọmọ bí mo fẹ́ bá àyà kejì lọ́wọ́ níta kọ́kọ́ fi mú tàwọn alákọ̀ọ́kọ́ ni wọ́n jọ bẹ̀rẹ̀ papọ̀ yìí ìbáwọn eléyìí àyà kejì àyà kejì sọ́rọ́tù Yusuf àyà kejì ọ̀nà wọn bá sọ pé. Inna anzalnahu Qur'anan Arabiyyan bẹ́ẹ̀ náà ni súnà ọ̀sán tó máa rà áyà kejì bákan náà ó lè bá nìyà àǹsáàlì náà wò náà. Ìnà àlùfáà náà ilẹ̀ ìkàlẹ̀ kíta àti náà ọ̀. فاعبد الله مخلصا له الدين. Àti sọ̀ka, alákọ̀ọ́kọ́ báyìí, àti òkè ẹlẹ́ẹ̀kejì, òkè ẹlẹ́ẹ̀kẹta báyìí wàmọ́ yìí wọ́n máa fi àádọ́dì kálímà ní sí i. aláwọ̀ àtúwà tí a ti pé ó kọ́ ń gan lásán wọ́n jọra wọn nínú pé hara kò já pé ó kọ́ súra wọn. a ní súra tó kẹra wọn bẹ́ẹ̀ kọ́dírì kọ́dírì lásán a ní súra tó lè kọ́dírì àwọn àmọ́ àwọn àmọ́ súra tó lórúkọ ṣùgbọ́n kì í ṣe kọ́dírì làwọn ṣùgbọ́n bá a bá pè á lè pé kìnnìkan náà ni òun kan náà lè gbé wá lẹ́tà yìí nana na nínú ẹni sọ́lábìlì fàjìrì ẹlẹ́yìn náà ni sọ́lábìlì kọ́mẹ́lì wa sọ́lábìlì káhásì náà sọ́lábìlì fàjìrì náà sọ́lábìlì hásìrì náà lẹ́yìn náà ni sọ́lábìlì hásìrì náà ó ti jọra wọn ó tún kù ní ìnáwó ẹ̀rẹ̀ islam ó kí kẹta ó tẹ lẹ́ẹ̀kẹ́ wà máa ń sí wọn ha. wọ́n ní ká a bá tún wòye sí parí ayà kọ̀ọ̀kan nínú súra wọn súra tó kọjú ìparí àyà kọ̀ọ̀kan bẹ̀ àwọn afẹ́ wà wọn àyà súra àwọn súra tó fẹ́ àyà tiwọn náà wọ́n parí pẹ̀lú ti súra tó kọjú ìdè parí kó lè bàlẹ̀ wà dáadáa tá a bá ka súra tó kọjú ìdè àyè pé kí wọ́n kà fún aláyà láyà káwa máa béèrè ìkìlọ̀ parí àyà ọ̀yà tuntun nílá. إنا أنزلناه في ليلة القدر rọ̀ rí ẹ̀ka máa pé rí àrí rí àhán ọ̀yà. kí ló parí ẹ̀. kí ló parí ẹ̀. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. Àgbẹ̀gbẹ̀ ìhàn rẹ̀, rí ìrírí ìdọ̀rẹ́ rẹ̀ lọ́pàá. Àwa fẹ́ wo àwọn súrà tó náà fi rí ìrírí pàápàá. Àwa rí súrà méjì, súrà àkọ́kọ́, òun náà ní súrà tó kọ́mọ̀. Súrà tó kẹ́mọ̀ pé, ọmọ àbá ọmọ pé ìmọ̀tàrí ni tó ń jọ lórúkọ, bá jẹ kọ́dírì kọ́mọ̀. Ẹlẹ́ẹ̀kejì ni súrà tó lè fájírì, ó tún kọ́dírì náà. Aláwọ̀ bá ní tó lè kọ́mọ̀, ọjọ́ náà ọ̀yà káyà náà káwọn ẹ̀rìn ló dáhùn yìí pé áàrù rọ̀ náà lọ parí òun rọ̀ náà lọ parí ọlọ́pàá lórí sọ́tà lọ́pàá ti sá àtùwà lọ́n ṣàpàlẹ̀ kọ́mọ̀rù. ìrọ̀lá ọba ti sá àtùwà lọ́n ṣàpàlẹ̀ kọ́mọ̀rù. ọba ti rí báwọn bàbá ti ń ka lọ tó fi dé parí sọ́tà kọ́mọ̀rù rọ̀ nínú àwọn nǹkan ìyàlẹ́nu. e àwọn ìgbàlẹ́nu ní pé ó jẹ́ ìmọ̀ ó jẹ́ ya nílẹ́nu tó jẹ́ fífi iṣẹ́ ọlọ́run rẹ̀ ó dẹ̀ ní lásìkò lè kọ́dírì sẹ́yìn àpè kọ́dírì tá à ń sọ̀rọ̀ rẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ wá ní láti àlèyàn wọláwọ àlàm ọlọ́ọ̀lọ́mọ pé àdépọ̀ ọmọbẹ láàrin sóràtòlù kọ́dírì àti sóràtòlù kọ́mà níbo ni kọ́dírì wà ẹ lọ́wọ́ sóràtòlù kọ́mà ní àyà tọ́tí náà ẹ̀rí ilẹ̀ ọlọ́run bá sọ pé. ìnà kúnlẹ̀ ṣe ìkọ̀dàkọ̀dà òbí ولكن هل ورد العكس؟ في قمر نعم روى أنه سورة الفجر سورة القدر àìdá mi pé kò sí ń bẹ̀ ṣùgbọ́n a rí nǹkan kan nínú súrátù lè fájírì kì í ṣe fájírì náà ní àdánúlá àìlè fájírì a rí ń tọ́jú nínú súrátù lè fájírì tàbí fájírì lọ parí súrátù lè fájírì dáná nínú àdánúlá rẹ̀ àwọn a rí ń tọ́jú fájírì ń bẹ̀ nínú àìlè àtọ̀gbá ọlọ́run bá sọ́nà sọ́nà kọ́mọ́rì àyà tẹ̀lé ọ̀dọ̀ máa pé wàlá ọdẹ tó bá àwọn bukura dáná àdáàbùn mustapir. wàlá ọdẹ tó bá àwọn bukura dáná àdáàbùn mustapir. ilé ìlú sọ́nà kọ́mọ́rì ẹjẹ́ ó tún wá jọ nípa ìyá àyà nínú àwọn àṣírí tọ́lọ́ wá pé tó ló péjáde láàrin òun náà ní pé àyà mélòó ni sọ́ọ́sì lè fọ́dé nù ẹ̀ máa nínú sóòrà tó lè fájì àyà márùn péré náà lọ́wọ́ àjọ sóòrà tó lè fọ́dé nù àwọn àyà yòókù ọ̀wá jọ àyà sí mara àkágbọ̀ wálé fájì rẹ̀. wálé fájì rẹ̀ wálé àyà ní màjì wàṣàfẹ́ wàlúwà wálé ìdí كتابا هل في ذلك قسم لذي حجر ìgbìnà ní ìdọ́rọ̀ tó fún wa nígbà ẹ̀rọ náà rẹ̀ ní pé lọ́pùtò lè gbọ́dọ̀ ń fájírì dáa wà nínú sọ́lọ́pùtò lè fájírì alẹ́lẹ́ huwa ismun sura fi nafsiha madhkurun fi suratina ah, ẹ̀rọ sọ́lọ́pùtò lè fájírì dáa ní sọ́lọ́pùtò lè dáa ní wọ́n wọ́n náà ara wọn ṣúra tó lè kọ́dìrì gangan òun náà tó wá ní orúkọ fájírì ní inú wọ́n náà fi níparí ẹ̀sàlámù nílé àtà mọ́tọ́lá ayé. Sàlámù nílé àtà mọ́tọ́lá ayé fàlẹ̀. Ẹja mọ́ padà lọ́tù kọ́dìrì náà kọ́dìrì náà gangan tó yẹ ní ṣúra wa tá yìí. Ah, wọ́n tún sọ náà ní ọ̀sọ́lọ́tò ìfàjìrì òun náà ní gaari lọ́wọ́ ní ọ̀sọ́lọ́tò ìfàjìrì àyà sixteen ọlọ́run bá sọ pé wà á má ìdá mẹ́bẹ̀tà láàrú bákọ̀ dárọ̀ òye. wà á má ìdá mẹ́bẹ̀tà láàrú bákọ̀ dárọ̀ àlẹ́ yìí ọ̀rùn àyàkùn lọ́ọ̀kì àlá. bákọ̀ dárọ̀ bákan náà nínú àwọn jíjọ tí ń jọra wọn òun náà ní wípé nínú sọ́lábìlẹ̀ kọ́dúrì ọlọ́run bá sọ pé tàná ń dàlù ìmọ̀lá àríkà tùwà lóòrùn òbí ha. tàná ń dàlù ìmọ̀lá àríkà tùwà lóòrùn òbí ha. ọlọ́run ní wọn ọmọ ìyá rẹ̀ náà ti sọ́lábìlẹ̀ fásitì àárí àwọn màláìka ń bẹ̀ náà wàjá àrọ́ búkà wálé màlá tó sọ fàrùn sọ fàrùn. wàjá àrọ́ búkà wálé màlá tó sọ fàrùn sọ fàrùn àti gátúntò kì ní òun náà rí rí pé tẹkílì sọlá wọn fi bá ẹnẹbi sọ̀rọ̀ àwọn ẹni sọlá sọ̀rọ̀ lọ́jọ́ yìí bọlá wọn fi bá ẹnẹbi sọ̀rọ̀ àwọn ẹni sọlá sọ pé ọbẹ̀ rẹ̀ yí pé iná àjọyọ̀ náà ti wá sí. lẹ́yìn ìgbà náà ó ní wàhálà. wàhálà àjọ ọ̀kà máa láyé lábòlùkọ́ rẹ̀ tún wá sọ pé láyé náà. láyé náà tó lọ kọ́lé lè parí fún mi láti fi dá. a máa rí inú sóra àlùkòrán náà tó ní náà rí báwọn sùgbù ẹ̀ náà ẹ̀kí ní ìtọ́rọ̀ nípa ànábì sọ̀rọ̀ ń bẹ ọ́ ibẹ̀ sọ́bìlì ha kọ̀ ọ́ yà pé alihamdu. alihamdu. wàhálà àdéhùn ọ̀sán alihamdu. kọ́lẹ́tì òun náà tún jọ bẹ́ẹ̀ náà tó kàn náà wọ́n ti sàmà ìwọ̀n sọ́ọ̀. Bẹ́ẹ̀ náà ni Súwẹ́tìlì kọ́rí à, òun náà rí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ wọn bá sọ pé. Alùkọ́rí à, alùkọ́rí à, wọ́n náà àdìrọ́ kà alùkọ́rí à. Wọ́n náà bọ́lá ń fi sọ̀tẹ̀ ìlànà ìlànà ó fi wọnú ara rẹ̀ bí ìjọ ti máa yára pé àwọn nǹkan yìí ń fẹ́ jẹ bọ́lá àbí kí èèyàn bá máa kí àlẹ́kọ̀ọ́ rà ní ara àwọn nǹkan bẹ nínú ẹ̀ tọ́pọ̀ lọ́rùn tó pa mí ọlọ́run bá kópa alágbàáta kópa ní orí náà lọ́kọ̀ọ́ rà ní. láyé látọ̀lẹ̀ fàdù láyé látọ̀lẹ̀ fàdù ní aláyé látọ̀lẹ̀ fàdù nínú ìṣàlàyé يصبح ذلك بعظيم شرحها وغنها آمين آمين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة àwọn onímọ̀ sọ wípé sísọ̀kalẹ̀ tí màláyíkà ń sọ̀kalẹ̀ láìláàbò lọ́pàá tó gbogbo nǹkan láàrín torí ní oṣù rọmọdọ́nù kan rẹ̀ pẹ̀lú agbésùlè ló ń pẹ̀lú agbésùlè ẹ̀rí máa ń sọ fún wa sọ̀rọ̀ wa agbésùlè agbésùlè agbésùlè. tí dára tó lọ́kọ́ tó lè bá wá dé sáwọn màláìka bá sọ̀rọ̀ rẹ̀ ìnira ìnira tó tún wá lágbára yìí yọ̀wọ̀ àbájọ ìdáhùn ló jẹ́ pé wọ́n ní sọ̀kalẹ̀ àwọn màláíkà ó ń túmọ̀ sí tẹ̀síìnà ìyẹ̀rọ ọlọ́run nígbà àwọn màláíkà bá ìyẹ̀rọ ọlọ́run ló ń lọ́wọ́ tó fi jẹ́ sí pé afáwa ibùdó máa fẹ́ túmọ̀ ọ̀rọ̀ lọ́sọ̀ ọmọ àgbọ̀dọ̀ ah. ah, mọ́ta ọ̀dí ní àmì ní àrọ̀ ah, ọ̀mà láàárọ̀ nàí ní àpọ̀ ọ̀kúnlọ. olórí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní mo ní bẹ́ẹ̀ yọ̀ lẹ́ni pé àwọn kan kan wà tó sọ ọmọ ẹ̀ rí gan táwọn ọmọlẹ́yìn ẹ̀ rí mà. òun máa ń ra àwọn ọmọ láyé ká àbáwá ibi náà bá àtọ́wọ́ àtọ́wọ́ àlọ́bẹ̀rẹ̀ wà láyé onírọ́ àjùbírí ìlú alìmọ̀láàríkà fàbárọ̀ àìlúwòrán wà náà kà sọ̀rọ̀ àgbà àgbègbè wọ́n ní ṣe kọ́rin rí sí sọ̀tọ̀ ọlọ́run wọ́n ló rí màláíkà ó ní ṣùgbọ́n ìlà àwọn màláíkà bàbá rọ̀ ló bá ní lóṣù sára òun náà sọ pé ní àrà máa ra sọ̀rọ̀ ẹ̀yìn ọmọ lẹ́yìn ẹ̀ẹ́dì tí mo rí òun mo rí lóde wọn ọ̀gá ìgbà bá ní báyìí ebe lálágbára ní ìdílé ìdá lọ sí ní ní àrà ọ̀gá ìgbà tó ọ̀rọ̀. ìdílé àwọn ọ̀gá àtàwọn ọ̀gá ìdílé àwọn ọ̀gá bẹ́ẹ̀ni wàlẹ́ láti lọ kọ́ sí ilé ìlà tó nà àzímà àbọ̀ àbọ̀. من قبلها ونالت بهذا júbi ọdí ha kásìrò àlù. wọ́n ní kí láǹfààní tá a ṣe lára lára tó lọ́dọ̀ wọ́n ní àṣírí kan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ara àti lára tó lọ́dọ̀ àṣírí kan bẹ̀rẹ̀ lára tó lọ́dọ̀ kí lọ́ pàtó náà wọ́n kún gbogbo àmẹ́lì nìkan nínú ẹ̀rọ wọ́n ní gbogbo àti kùsùn náà lọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́pàá fúnra lọ́dọ̀ bí wọ́n ṣe àdúgbò káyọ̀ bẹ́ẹ̀ àkàtà àṣìṣe ọlọ́dún àwọn ànábì ẹ̀yìn dá bọ́lọ́dún ti gbà fún fún ọlọ́run náà wọ́n á ní kí lọ́pàá tó máa ń fi fúnjà àtẹ́sí náà àṣírí ilẹ̀ ní wípé ọlọ́run ti sọ fún ànábì pé ìwọ sọ fáwọn àjọ rẹ sọ fáwọn àjọ rẹ pé àmọ́ òun mà sí lẹ́yìn náà ti di nàìjíríà sọ̀rọ̀ sọ fún wọn wípé ẹ̀yin ọmọ lẹ́yìn mi ò èyí tẹ́ wọn lò náà yí láàrin títí tó jẹ́ lọ. ẹ ń bá kọjá sẹ́wọ́n sí kí ní lò lọ́wọ́. gbogbo ẹgbẹ́ tó kọjá sẹ́wọ́n sí báyìí sẹ́wọ́n bọ̀ wá. Ebi lọ palẹ̀ mọ́ á. Ẹnu fẹ́sà ló lò sí ebi wọ́n wọ́n ní bọ̀wá rí báyìí àwọn tó wa láwọn ẹ̀dá àwọn àmẹ́jọ ọdún síwájú wa wọ́n one thousand àwọn two thousand àwọn nine hundred àwọn ní five thousand yẹn. náà fún káwájú gbà ẹ̀ àdìrí kan nù wọ́n ti lọ́wọ́ àyè ó sì ní láàrin mi lọ gá àwọn ìjọ rẹ̀ náà lọ̀gá àwọn ìjọ níbo lẹ́yìn tí wọ́n á nígbà tí bá lọ sí sí sòtẹ́lì tí bàbá kan tó tẹ̀lé àgbàdo ní ọ̀hà lẹ́yìn tó ní two thousand years lẹ́yìn nínú ẹ̀sìn wo ni wọ́n fẹ́ẹ́ sìn tó yẹ. ọ̀rọ̀ àwọn ẹ̀yà ìdájọ́ ẹ̀kọ́ lè sáré ló ń mi náà ìjà. lẹ́yìn àtúntò kọ́ lè kọ́ inú mi náà ìjà. ẹ ti lẹ́yìn àtúntò kọ́ ẹ̀dáyà tó kọ́ sílẹ̀ kan one thousand man eighty four years adùn sàkà eighty four years. lẹ́yìn ìdájọ́ ló kọjá ìfáyé yóò ní alùpùpù jáde. àti tá a bá bàlágà tá a bá gbà rẹ̀ tá a wí ní ẹ̀sẹ̀ láti lọ́kọ́ sí ìlú sí láti lọ́ọ́ nù ní ìtọ́jú rà mọ́ sí i. wá wo ikú ọ̀sìn gbàlá yìí wo ìlú láti lọ́kọ́ gbé láyé àwọn òmí lálàtò ìfọdù ìtòrí ẹ̀mí wọn kù àwọn ní lálàtò ìfọdù ìtòrí ẹ̀mí àwọn àgbà náà kò ní ju Fàyínà tó ń kọjá ìkọ́ ìrọ̀ nínú àdìkìjà. Bẹ́ẹ̀ni, bó ṣe lọ́nà nípa báyìí, ìwúlọ́wọ́ adáa kí èèyàn ló díẹ̀ láyé kọ́ wá ń tẹ̀sí tọ́pọ̀ hmm. àbí kó ló gúngùn láyé kó sì ti dé ní ilẹ̀ rẹ̀. Èwo ló dáa yìí? Ẹ̀yin náà lẹ́dàá ló lóun máa ń jẹ wọ́n. Èwo ló dáa yìí? Ah. Ó ní owó kù lọ́pàá bá tẹ̀sán akéré òní. No, no, no, no, no ó ti di bí bí ọjọ́ tó lò náà ní lẹ́kọ̀ọ́ ẹnìkan lọ ọgọ́rùn ọdún láyé ó àti ìfúnkan ọgọ́rùn ẹnìkan wá lọ ọdún náà láyé ó sì àti ìfúnkan ọgọ́rùn ẹlẹ́kọ̀ọ́ lọ́jà ìwé ló pé ìjà ọlọ́dún náà ló pé ẹni tó ń pa ní ẹ̀ ń pa ní tó ní pa báyìí ẹjẹ́ àwọn ọ̀sán máa ń lọ ọ̀la ìfọlọ́mù tẹ̀wọ̀n ó jẹ́ ká àwọn àjọ ìka torí bá nàbí náà kọjá àti ibi tó ń jì ní pé sọlọ bá wà lọ àdébì náà á lo lẹ́yìn tèmi tí tí dá wà àmọ́ ibi tó ti lò ó di ànábì ọlọ́run sọmọ pé tábà hàn àjọ ọjọ́ orí rẹ̀ tó dà ànábì ọlọ́run ẹni tó lọ lẹ́yìn ìdìbò tó ń di ànábì ọlọ́run tó ti dá wà ó yẹ kó bí wáyé pé yóò tún bẹ́ẹ̀ ní ìbánu lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó dà ànábì ọlọ́run tó bá kàn pé ààrẹ tó ti àlẹ́kọ̀ọ́ àlẹ́kọ̀ọ́ ti fọ́ sí ìyá tí òfin fọ́ sí ìyá àtọ́wá tó dà lábẹ́ ọlọ́run kí ló fi bí fẹ́ pẹ̀lú sí ìyá ìdí tó yà wá ní. òfin wa ní pé ilé ti ti gánà náà lè mọ́ àti ti gá wà ní tó lò ká ju ẹ̀fọ́ ẹ̀ká kó rọrùn bẹ́ẹ̀ pé ìlú jẹ́gbẹ́ ẹ̀fẹ́ rẹ̀ tó ti lò láyé bẹ́ẹ̀ ẹ̀wà rí ọlọ́run á sà wá ó ní àwọn sallallahu alaihi wasallam àgbèrè àtúgbò wa abẹ́sí sọ̀rọ̀ àdúgbò kí lámà ti ní láyé láti lọ́kọ́ dé àjọ àrùlámà àjọ àrùlámà ti náà sánà àwọn àṣìlí náà ní àjọlá sọ̀rọ̀ gbogbo jálajàlá táwọn èèyàn bá dà máa wọn káàkiri padà sọ́dà lẹ́yìn lọ́sílẹ̀ ẹ̀kọ́ àìsàn àrọ́bí ọba ọ̀tàrà àǹtà nígbà tí wọ́n sọ ọkùnrin nù tọ́wọ́n àdéhùn tí wọ́n mọ̀ tó lè gbà wá ó ní ó ní mo sọ fún òṣìṣẹ́ ọlọ́run ìyá wa ní sọ́wọ́n ààyè sọ̀tọ̀ wọ́n fẹ́ bá ó ní mo ní òṣìṣẹ́ ọlọ́run ọba ní wà bá tí mo bá ti bí ilé ẹlẹ́sìn lọ́kọ́ tó ó fi yá báwọn náà mọ láìlá láti lọ pé ìdí máa ń fi jọ báyìí ni ẹ̀sọ́ fún pé ọ̀gbà tó ọ̀gbà tó dáadáa ìyá wa ní sàmúgbé àmì ẹ̀sìn tí mo bá ti dàgbé kí sẹ́fà mọ́jọ́ náà ni kò ní pé tí mo bá ti dé ó ní tí mo bá ti dé dé lára tó bá dé wà nábì kí ni kí n máa wí wà nábì. ànábì fẹ́ fọ́yàwó ẹ̀ ní àdúrà tí ó náà tó lọ ní ẹ̀dá kan ṣé ní tọ́ta ló fọ́yàwó rẹ̀ àti ìfi ọ̀dà àbá ṣé kábà tó débi lọ́dọ̀ rẹ̀ wọ́n ní kọ́ ọ̀rẹ́ rẹ̀ nìkan kó o ti fọ́yàwó rẹ̀ nìkan kó o àìsàn wà bẹ ànábì léèrè ní lálàbí lọ fọdí ìdúró bá ti léèrè rẹ kí ni máa wí ànábì wà kọ láti wá àdìrí kan àdìrí kan torí pé ẹni tí ẹni tí kàmá gbàdúrà ni ọ̀pọ̀ tó ti wá ẹni tí ó ti wá lágbára ẹni ìgbé ẹni tó ọmọ ọgbọ lọ sí eré nǹkan lọ́wọ́ ẹni ká má kún lè gbọ́ dáa jù lọ́tọ̀ ànábì fún àìsàn kan sọlọ bá wà lọ sí ẹni ó قل وقل مغفر اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم إنا العفو تحب العفو فاعف عني. ó lè gbé abu abu mẹ́ta lọ fà eh, ó ní kù àti ní mẹsẹ lọ́mọ ìdáka àbú wọ́n náà ní àbú ṣèkúrẹ́ àbọ̀ ọ̀gá náà àbú bá màá ní fún mi ní àbú yàtọ̀ sáà náà sọ̀rọ̀ àbúrí àbú yàtọ̀ sábúrí. wọ́n ní àṣírí ẹ̀mí pé nígbà ọjọ́ tí tí òru yẹn òru lẹ́yìn òru kádà rẹ̀ tá a bá lè fẹ́ kí wọ́n kọ́ tó wa mọ́wọ́ ẹ̀sẹ̀ mi ní jẹ́ mọ́wọ́ ẹ̀sẹ̀ mi ní mọ́wọ́ lè ti wá mọ́wọ́ rẹ̀ mi mọ́wọ́ pé yẹn dúdú rí اللهم إنك عفو تحب العفو فاعف عني. bọ́ọ̀lù kò sí ìdí àlùwàlà bọ́ọ̀lù àlùwàlà bọ́ọ̀lù jẹun lọ́wọ́ ọba ti tẹ́lẹ̀ lọ́wọ́ bọ́ọ̀lù lọ́wọ́ lọ́wọ́.

اللهم إنك عفو اللهم إنك عفو تحب العفو فاعف عني ìyẹn ló ní òkè àdúrà ni a tún wá ní ìtàlẹ̀ àdúrà lẹ́yọ̀tọ̀ ọdún ìtàlẹ̀ àti ìdáná àwọn tó ń ṣe eléyìí ẹ̀ tá a bá tùwò náà á wò náà àbòjúwò náà òun náà ni àdúrà táwọn ọlọ́dọ̀ pé àlọ́ àwọn ọmọ ní àwọn tó وأعوذ بك اللهم أعوذ بك من سخطك وبمعافتك من عقوبتك وأعوذ بك منك لا أمسي لا أمسي سلاما عليك أنت كما أثنيت على نفسك bọ́ọ̀bà wa máa ti sàlẹ̀ bá ti di ìyàwó àyíká lónìí ìyá àgbẹ̀rẹ̀ yìí fi dáná tó fẹ́rẹ́ sí i ẹ̀yọ́ ká àbọ̀ mọ̀ tó fẹ́rẹ́ àbọ̀ اللهم إنك عفو تحب العفو فاعف عني. ìjọba ayà yẹn ara sóra yẹn lórí ìjọba tó lóòrò tàbí واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله olúwa mi kì í ṣe ọ̀gá tó bá olúwa mi lóhùn fún àwọn dáhùn máa pa lẹ́yìn mọ́lẹ̀ ìdílé lọ́pọ̀ kó má dá o. olúwa mi kì í ṣe ọ̀gá ẹ̀mí tó ṣe wọn ló tó dọ̀rẹ́ ta ló wá ṣe wọn ló fi ọ̀dà pa ló wá ṣe wọn ló fi ọ̀lẹ́sẹ̀ ìgbésí ayé àwọn àyùbá wa ẹ̀dọ́ kan.